الله الذي خلق السماوات والأرض وجعل الظلمات والنور ثم الذين كفروا بربهم يعدلون هو الذي خلقكم من طين ثم قضى أجلا وأجل مسمى عنده ثم أنتم تنكرون وهو الله في السماوات وفي الأرض يعلم سركم وجهركم ويعلم ما تكسبون وما تأتيهم من آية من آيات ربهم إلا كانوا عنها معرضين فقد كذبوا بالحق لما جاءهم فسوف يأتيهم أنباء ما كانوا به يستهزئون ألم يروا كم أهلكنا من قبلهم فإن مكناهم في الأرض ما لم نمكن لكم وأرسلنا السماء عليهم مدرارا وجعلنا الأنهار تجري من تحتهم فأهلكناهم بذنوبهم وأنشأنا من بعدهم قرنا آخرين ولو نزلنا عليك كتابا بقرطاس فلمسوه بأيديهم لقال الذين كفروا إن هذا إلا سحر مبين وقالوا لولا أنزل عليه ملك ولو أنزلنا ملكا قضي الأمر ثم لا ملكا لجعلناه رجلا وللبسنا عليهم ما يلبسون ولقد استهزئ برسل من قبلك فحاق بالذين سكروا فحاق بالذين سخروا منهم ما كانوا به يستهزئون انصروا في الأرض ثم انظروا كيف كان عاقبة المكذبين قل لمن ما في السماوات والأرض قل لله كتب على نفسه الرحمن ليجمعنكم إلى يوم القيامة لا ريب فيه الذين خسروا أنفسهم فهم لا يؤمنون إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا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 وأحسن الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها فإن كل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار إخوة الإيمان السلام عليكم ورحمة الله وبركاته لين باتي أدوك فون àyìn ọlọ́run ọba náà agbétí tóbi fún àmọ̀rírì àwọn oore rẹ̀ tí ń ṣe lérí wa ọlọ́run mọ́ṣẹ́ ìgbà ìbádẹ́ ẹni kọ̀ọ̀kan wa atọrọ ìkẹ́ àti ìgẹ́ ọlọ́run fún ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam àwọn ará ilé rẹ̀ àwọn sàhábà àti gbogbo àwa mùsùlùmí abẹ́lọ́wọ́n ọba nu títóbi rẹ̀ fún àwọn olùkọ́ wa tí wọ́n kọ́ wa lẹ́kọ̀ọ́ àpadà sí burú ọlọ́run kó má fi kàn wọ́n ó bẹ̀rẹ̀ láti ibi tí ó ti gbé bẹ̀rẹ̀ tó fi débi tí ó dé lénìí nínú gbogbo àwọn tí à ń ṣe àǹfààní ìmọ̀ lọ́nà kan àbọ́nà míì lọ́dọ̀ wọn ọlọ́mọṣẹ́ bá wa san wọ́n lẹ́san dáadáa àwọn tó ti bọ́ sálì kìyàmù àkọlọ́wọ́n bá kó bá foríjì wọn àwọn tí ó bí wa ọlọ́wọ́n má fòrò wọn ọlọ́wọ́n kó má dà wọ́n láàmú bákan náà ó bu ẹnikẹ́ni tó níbùlà pa dáadáa lérí ẹnì kọ̀ọ̀kan wa lọ́nà kan àbí lọ́nà míì ọlọ́run ọba mọ́ṣẹ́ bá wa san wọ́n lẹ́sàn dáadáa kí ọlọ́run kó sí ẹnì kọ̀ọ̀kan wa náà ní sábàbí dáadáa fẹ́ lómi kọ́lọ́ má ṣe wá ní sábàbí aburú bi rahmatika ya arhamar rahimin níbi tí a bá tafsiru wa dé lánàá ibẹ̀ náà ni a ti tún máa tẹ̀síwájú lẹ́ni pẹ̀lú òkú ọlọ́run ọlọ́run ọba ọba adẹ́dàá ó ń ṣàlàyé fún wa nínú alukur'an alkarim pàtàkì ntòun fẹ́ kánàbí Muhammad sallallahu alayhi wa sallam pé kánàbí máa sọ fún gbogbo ayé wípé Islam tó ń gbé lọ́wọ́ yìí òun ò fa ìmọ̀ kan ṣe lérí ìmọ̀ ó ní Islam ló dúró lé lórí ló fi jẹ́ pé kò sí nǹkan kan láyé yìí tí a fẹ́ sọ̀rọ̀ lérí ẹ̀ tí Islam ò dá sí ìmọ̀ kó dá sí ní sápọ́nà àbí kó dá sí ní fọ́síwẹ́wẹ́ nǹkan mi wàá máa ń bẹ téèyàn ó rò pa bí islam ò dá sí ṣùgbọ́n téèyàn bá bi àwọn onímọ̀ wọ́n sì mú ibi tí islam ti dá sí wọ́n ṣàlàyé ẹ̀ fún yẹn ìdí nìyí tó fi jẹ́ pé ẹ̀sìn islam ẹ̀sìn ìmọ̀ ni tí kìí ṣe ẹ̀sìn àìmọ̀kan anabiwa muhammad sallallahu alayhi wa sallam ó ní fọ́dùlù làálìm alẹ́ làábìd ka fọ́dùlì alẹ́ adìnnàkùn òjíṣẹ́ ọlọ́run ní ọlá tó ń bẹ fún onímímọ̀ ẹni tó ń fi ìmọ̀ ṣe ẹ̀sìn tí kò fa ìmọ̀ kan ṣẹ̀sìn ọlá tó ń bẹ fún lérí ẹni tí ń ṣẹ̀sìn lórí àìmọ̀ kan ọlá yẹn dà gẹ́gẹ́ bí ọlá tó ń bẹ fún anabi muhammad sallallahu alaihi wa sallam lérí ẹni tó yẹpẹrẹ jù láàrin yín ṣé ẹ mọ̀ pé tá a bá lẹ́ni tó níyì jù láàrin wa gan ẹ wo òǹdíwọ̀n ìjìnà jíjìnà ọlá àtànábì sí ká tó wá sọ pé ẹni tó yẹpẹrẹ jù láàrin wa ànábì níbi ọlá ẹni tó nímọ̀ tó ń fìmọ̀ sí ẹ̀sìn bó ṣe tó nìyẹn lérí ẹni tí ń ṣe ẹ̀sìn pẹ̀lú àìmọ̀kan so eléyìí láì mínú alukur'an alkarim ọlọ́run hali yastawi alladhina ya'lamun walladhina la ya'lamun ọlọ́run ní ṣe fẹ́ fi wọ́n wéra wọn ni àwọn tó nímọ̀ lérí tí wọ́n ń ṣe àtàwọn tó ń fa ìmọ̀ kan ṣe nǹkan so àyà èyí tí a fẹ́ gbé yẹ̀wò lénìí àtàwọn èyí tí a máa kà lẹ́yìn rẹ̀ yóò sọ pàtàkì ìmọ̀ fún wa àti àwọn òfin ọlọ́run subhanahu wa ta'ala èyí tó yẹ kí a mọ̀ abẹ́ ọlọ́run bá nu tóbi rẹ̀ kí ọlọ́run kó fún wa ní àgbọ́yé rẹ̀. a'udhu billahi minash shaitanir rajim. بسم الله الرحمن الرحيم قل إني على بينة من ربي وكذبتم به ما عندي ما تستعجلون به إن الحكم إلا لله يقص الحق وهو خير الفاصلين abẹ̀rẹ̀ tútúmọ̀ alukur'an pẹ̀lú orúkọ ọlọ́run ọba tí ó kẹ́ gbogbo wa láyé ọba tó jẹ́ kódo ẹni tó bá ṣe tiẹ̀ nìkan ni yóò kẹ́ tó bá dijọ́ gbẹ̀ndẹ̀ alukiyama ọlọ́run ọba ń bá wa sọ̀rọ̀ nínú alukur'an alkarim ọlọ́run ọba dojú ọ̀rọ̀ kọ anabiwa muhammad sallallahu alayhi wa sallam ọlọ́run ní kul ira anabi máa sọ fún wa. sọ fún wọn pé dájúdájú èmi ànábì ọlọ́run kò lè ní iná ní àwa ti nun méjì bọnu ara wọn olófin wa ń jẹ ìní ìpìlẹ̀ rẹ̀ ní iná ní dájú ìkan ń iná taokid ìkan ń nùnú ti wìkọ́yà láti ṣàfitì almutakallim ẹni tó ń sọ̀rọ̀ ní ti ìkápámọ́ kul innani ọlọ́nira ànábì sọ fún wọn. sọ fún wọn pé dájúdájú lérí ní tí mo dúró lé lórí lérí ní dá mi lójú ni èyí tí mo dúró lé lórí lérí ìmọ̀ ni èyí tí mo dúró lé lérí mi ò ṣeyè méjì lérí ẹ̀ torí pẹ̀lú ìmọ̀ ni mo fi ń ṣe ní tí ń ṣe nínú ìjọsìn. òjíṣẹ́ ọlọ́run ọlọ́run ní kó máa sọ fún gbogbo ayé ipe dájúdájú òun aláàbáyín náà ti ń mẹ́rọ̀ bí mò ń bẹ lérí ìmọ̀nà ìdánilójú èyí tó dúró lórí ìmọ̀ kò wá ìmọ̀nà yẹn ìmọ̀ yẹn ò wá láti ibì kan bí kì í ṣe mẹ́rọ̀ bí látọ̀dọ̀ ọlọ́run ọba mi ni ìmọ̀nà ti dé wá bá mi ni ìmọ̀ ti dé wá bá mi. bó tilẹ̀ jẹ́ pé yìí pè é nírọ́ pípè nírọ́ ti yín yẹn kò yí àníyàn tèmi padà kò sì jẹ́ kí n fìgbà kan ṣe méjì lórí ní tí mo gbé lọ́wọ́ a ṣàlàyé fún wa ipe ọlọ́run ọba subhanahu wa ta'ala ọlọ́run ọba mọ rírì ìmọ̀ púpọ̀ ló fi jẹ́ pé ọlọ́run ọba ò kànábì ò máa tọrọ nǹkan kan lọ́dọ̀ ọlọ́run jùmọ̀ lọ wa qur rabbi zidni ilma. tí mo bá ti ń lékún nínú ìgbésí ayé èèyàn ìmọ̀dà gẹ́gẹ́ bíi magnet oníwà máa attract gbogbo nǹkan tó kù fàmọ́ rọ́ọ̀mọ̀hu rọ́ọ̀mọ̀lmọ̀ àríbàkó làhà fàmọ́ hàzàhùn kọ́dí hàzàkú lálmọ́tọ́líbi fàmọ́ rọ́ọ̀mọ̀hu. fàmọ́ rọ́ọ̀mọ̀hu kọ́dí. المحارب رمى قد رمى رمى المحارب كلها قد رمى المحارب كلها ومن حازه قد حاز كل المطالب ومن حازه قد حاز كل المطالب ká fi ìmọ̀ ṣẹ̀sìn oríire tó pọ̀ ńbẹ̀ńbẹ̀ àtàfàkò fi dín ismatun minal fitan kéèyàn ó gbàgbọ́ yí ẹ̀sìn bó ti tọ́ àti bó ṣe yẹ kéèyàn wá máa fi sìn lọ́hùn a máa dáàbò bò yàn níbi fitina a máa dáàbò bò yàn níbi fitina tu shahawat fitina ìfẹ́ tara téèyàn bá ti nímọ̀ èèyàn ó mọ̀ pé hmm, ìfẹ́ tara nìyí kì í ṣe fẹ́ tọ́lọ́hún fitina tu shubuhat téèyàn bá ti nímọ̀ ìmọ̀ yóò máa jẹ́ atọ́kùn èèyàn láti lè sọ́ra fún ìrújú fitina tí ìrújú lè dá sílẹ̀. Si bí nǹkan bá rújú máwọn èèyàn lọ́wọ́ kò ní rújú mọ́ ní mímọ̀ lọ́wọ́ anabi wa muhammad sallallahu alaihi wa sallam anabi ni inal halala bayin alaali ó fojú hàn wà inal harama bayin ntọ́jẹ́ ìwọ̀ náà ó fojú hàn wà bayna uma umurun mushtabihat láàrin ntọ́fojú hàn láàrin halal àti haram àwọn nǹkan mi ń bẹ tó rújú la ya'lamuhunna kathiru minan nas òjíṣẹ́ ọlọ́run ọba ní ọ̀gọ̀ọ̀rọ̀ èèyàn ní onímọ̀ wọn ò ní lè ṣe yàtọ̀ láàrin halal àti haram láwọn àsìkò mi ìrújú yóò fẹ́ wà ń bẹ̀ ṣùgbọ́n ànábì ò sọ pé gbogbo èèyàn onímọ̀ ó láwọn tó pọ̀ ní onímọ̀ ìyẹn tó mọ̀ pé àwọn díẹ̀ kan wà tí wọ́n mọ̀ fahumul ulama àwọn náà làwọn tó bá nímọ̀ ló fi jẹ́ pé téèyàn bá ń fi àìmọ̀ kan ṣẹ̀sìn ọ̀kan nínú méjì yìí lèyàn ó ṣe ìmọ̀ kéèyàn máa ṣàṣejù àbí kó máa ṣàṣe ètò gbogbo ẹni tó bá ti ń fi àìmọ̀ kan ṣẹ̀sìn irú wọn lẹ́ẹ̀mọ̀ rí wípé bẹ́ẹ̀ bá pàdé rẹ̀ lọ́nà èkó ó ń bọ̀ wá síbàdàn ẹ wá ní àfa ẹ wọnú ọkọ̀ dé ìbàdàn yóò sọ wípé ah inshallah adúpẹ́ lọ́dọ̀ ọlọ́wọ́ bá a sẹ́yìn lẹ́sàn-án dáadáa anabi ma salam ó lé ẹnikẹ́ni tí ò bá ní rànkúnmí ẹsẹ̀ rẹ̀ náà ní rankumi rẹ̀ jazakumullahu khaira ẹsẹ̀ wọn mo ti fẹ́ dé Ìbàdàn tán àyùmọ̀kan nìyẹn níbula anábì ti sọ pé ẹni tí ó bá lé rankumi ẹsẹ̀ rẹ̀ ní rankumi ẹ̀ àdìsí kan tó gbọ́ tí wọ́n sọ fún kọ̀mọ̀ bóyá àdìsí yẹn lálàáfíà àbí ò lálàá tó gbé kò sájọ̀ lọ́pọlọ ẹ̀ kò sí pìlẹ̀ kankan tó náà fi lè challenge nǹkan yẹn wípé á ah, bó o ló ṣe rí bẹ́ẹ̀ sẹ́nu Bukhari ló wà ní níbula anábì ti So òun náà wà ń rìn sẹ́ bọ̀ kì í ṣe ìtàn ohun tó ṣẹlẹ̀ ni o láti Ìbàdàn máa fi láti Èkó máa fẹsẹ̀ rìn bọ̀ wá sí Ìbàdàn pé kódà gan Ìbàdàn gan kọ́ lòun tún lọ ọdí òmu gan ni òun tiẹ̀ tún lọ pé inṣàlá bàbá rìn wẹ́rẹ́wẹ́rẹ́ wẹ́rẹ́ láàrin ijọ́ méjì inṣàlá àdìbẹ́ jàmáà tírú ẹ̀yìn bá pàdé wèrè láàrin òru sẹ́yìn pé wèrè méjì pàdé ara wọn nu fa iná faqihan wáhìdá mútàwá rẹ̀ àn. فإن فقيها واحدا متورعا أشد على شيطان من ألف عابد أشد على شيطان من ألف عابد أشد على شيطان من ألف عابد àfààní fàáyín náà fàáyín ẹni tó nímọ̀ tó gbàgbọ́ yé ẹ̀sìn wàhídà mútawà kó jẹ́ ẹnìkan ṣoṣo tó tún wáá jẹ́ ẹni tó já lásàjẹ tí kìí ṣe oníjẹkújẹ àfà tí kìí ṣe òjẹ́ ńlẹ̀ eégún àfà tó lásàjẹ tó kóra rẹ̀ níjànú aṣáájú àlàáṣà ẹ̀kọ́. ẹnìkan ṣoṣo tó bá rí bá a ṣe wí yìí èṣù bẹ̀rù rẹ̀ ju ẹgbẹ̀rún àwọn tí ń sin lọ́run lọ tí wọn ò ní mọ̀ torí pé èṣù mọ̀ pé bóun bá kó sáàrin àwọn ẹgbẹ̀rún èèyàn tí ń sin lọ́run lérí àìmọ̀ kan láàrin ìṣẹ́jú kan ó sì wọn lọ́nà òun ó da ẹ̀sìn yẹn rú mọ́ wọn lójú kò ní yé wọn mọ́ ṣùgbọ́n ní mímọ̀ kan ṣoṣo èṣù bẹ̀rù ẹ̀ torí pé tẹ̀sù bá gbèrò kèrò kan yóò ti máa ń sàrẹ̀ pé náà kò rí bẹ́ẹ̀ bó ṣe rí nìyí ló fi jẹ́ pé ẹni tó bá ń fi àìmọ̀ kan ṣẹ̀sìn gẹ́gẹ́ bá a sọ fún wa ìmọ̀ kó máa ṣàṣejù lẹ́ẹ̀fì rẹ lùmíì ntọ́lọ́wọ́n bò ṣe léèwọ̀ fún yóò sọ de wọ̀ fúnra ẹ̀ lérí wípé òun fẹ́ dẹni ọlọ́run ó lè ṣàyẹ̀dẹ̀ sọ wípé òun fẹ́ lọ́nu gbó kóun lọ́mọ bẹ́ẹ̀ lọ́hùn òun fẹ́ lo odidi bíi ọ̀sẹ̀ méje nínú gbó òun fẹ́ dẹni ọlọ́run àbí kó tilẹ̀kùn mọ́rí odidi ọdún kan kó má jáde bọ́ síta kí wọ́n ní kí ló ń ṣe pé wọ́n wàá lu àwọn bẹ́ẹ̀ lọ́ni ẹ rí wípé kò sí ní tó bi ju àìmọ̀ kan lọ yóò máa ṣàṣejù nínú ẹ̀sìn àbí kó máa ṣe àṣe ètò tí wọ́n bá ní kó ṣe méjì ẹyọ kan ni ó ṣe tí wọ́n bá ní ó ṣe mẹ́rin yóò ṣe méjì yóò máa ṣe àṣe ètò ṣùgbọ́n ẹni tó bá nímọ̀ yóò dúró níwọ̀ntúnwọ̀nsì kò ní ṣàṣejù kò sì ní ṣàṣe ètò ló fi jẹ́ pé ẹni tó bá nímọ̀ ẹ àwọn èèyàn ẹ mọ ibi tí wọ́n ṣírò rẹ̀ mọ́ wípé ẹ ṣe kinní kan báyìí ni òun èsè ṣé léyìí ni òun èsè torí pọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ló ti ní àwọn àṣesí kọ̀ọ̀kan wípé ah sáwọn ibi báyìí ni òun èsè òun èsè dáadáa ti ń bẹ lára wọn yẹn ó ń bẹ lára òun ṣùgbọ́n àṣejù tó ń bẹ lára wọn kò lè sí lára òun torí pé mọ̀ ń gáìdì òun ìdí nìyẹn tó káwọn yóò àmọ́ ẹ bẹ ti wáyé àtàwọn ẹni bẹ́ẹ̀ náà jọra wọn ẹ dánú gbẹ̀sí ẹ jọ èyí tó bá jẹ́ dáadáa lára wọn yóò jọra wọn ṣùgbọ́n bí àṣejù wọn yẹn onímọ̀ kò ní í sí lára tó onímọ̀ ìmọ̀ yóò lè jẹ́ kéèyàn mọ ibo làṣejù wà níbo làṣe ètò wà onímọ̀ bá ń bẹ láàrin ẹgbẹ̀rún èèyàn yóò mọ kí ìsàṣejù àtàṣe ètò onímọ̀ ó mọ ṣẹ̀sìn rẹ̀ níwọ̀ntúnwọ̀nsì wakadhalika ja'alnakum umatan wasata ọlọ́run ọba ní àmọ́ọ́mọ́ ṣe yín níjọ wọn tún wọ̀n sí ní ẹ gbúdọ̀ ṣàṣe jù ẹ sì gbúdọ̀ ṣàṣe ètò ìmọ̀ wa ní mọ̀ jẹ́ kéèyàn ó mọ kí là ṣe jù kí là ṣe ètò olórí ntọ́lọ́run wá fi ròyìn ànábì wa muhammad sallallahu alayhi wa sallam ó náà nìmọ̀ ìmọ̀ ọlọ́run fi ròyìn ànábì wa muhammad sallallahu alayhi wa sallam lọ́lọ́run ọba fi ní kúl. ọlọ́nìrẹ́ ànábì sọ fún wọn pé dájúdájú èmi tẹ́ rí ànábì ọlọ́wọ́n ọba ni mò ń ṣe mo sì dúró lérí ìmọ̀ gbogbo tí mò ń ṣe mi ò fa ìmọ̀ kan ṣe láì mí inú Qur'an ọlọ́wọ́n ọba ní kúl hadi isabili naam adihu alalahi alabasiro ana wa mani tabaani wa ana minal mushiriki suratu Yusuf. ọlọ́run ní ànábì sọ fún wa pé kúl àdì ìsẹ̀bílì ojú ọ̀nà islam yìí tá a dúró lé lórí yìí ojú ọ̀nà islam yìí à ń pèpè síbẹ̀ alabasirọ lérí ìmọ̀ ni alabasirọ ilmul lérí ìmọ̀ tó dájú la fi ń pèpè sójú ọ̀nà àtọ̀lọ́ àná wa mọ́ni anabi ní èmi àti gbogbo ẹnikẹ́ni tó bá tẹ̀lé mi tó bá fẹ́ máa pèpè sójú ọ̀nà ọlọ́run ìmọ̀lá fi pèpè sójú ọ̀nà ọlọ́run kì í ṣe gbogbo èèyàn náà ní máa gbégbá wáàsí kì í ṣe gbogbo èèyàn ní wá sọ pé òun ti do ní wáàsí òun ò ṣiṣẹ́ òun mọ́ káfíńtà ni ọ́ fọganáísà ni ọ́ wọn ò wá rí ọ ní ṣọ́ọ̀bù rẹ mọ́ wọn ní kí ló dé òní à ah, iṣẹ́ dá wà lòun ṣe kiri báyìí àti wáyéndé ṣọ́ọ̀bù tó bí ẹ̀mẹ́rin bí ẹ̀mà àgbà ẹ̀mọ kan nìyẹn ọlọ́run ní í ṣèjẹun bó wà ní ní àwa rìn kiri wá sí là ń ṣe káàkiri lérí kí ló fi ń ṣiṣẹ́ wá sí yẹn iṣẹ́ fọkanáísà tó ṣe ó níyẹ ọdún tó fi kọ́ kó tó ṣe freedom náà fi gbé táyà kan wá sọ́dọ̀ rẹ lò ó fi sílẹ̀ ó kọ́ ni kéèyàn wá sọ pé òun ti di àáfò oníwàsí láì mọ nǹkan kan ihun tí ó bàjẹ́ yóò pọ̀ ju tó fẹ́ tún ṣe lọ kò sí ní tó burú bẹ́ẹ̀ èèyàn lè jẹ́ fọkànáìsà kéèyàn lóun fẹ́ dà fà kò sí ní tó burú tó bá decide bóun fẹ́ ṣe bẹ́ẹ̀ kódà kó ti pé ọmọ ogójì ọdún kó ti lé lógójì ọdún àfàwà sheikh nasud náà Al-Albani kọ́lọ́wọ́n bá kó bá foríjì wọn kó bá kẹ́ wọn aago ló ń tún ṣe oníṣẹ́ ọwọ́ ká máa tún aago ṣe ni ṣùgbọ́n lè ní ní gbogbo àgbáyé Islam authority ni tẹ́ bá ń sọ̀rọ̀ nípa ìmọ̀ ẹ̀sìn authority ni tẹ́ bá ń sọ̀rọ̀ nípa ìmọ̀ ẹ̀sìn ó sì ní í ṣe ọwọ́ tó bá ti lọ ṣọ́ọ̀bù tó bá ti ṣe díẹ̀ yóò ti ṣọ́ọ̀bù yóò lọ kẹ́kọ̀ọ́ tó bá yá yóò tún sí ṣọ́ọ̀bù ẹ̀ yóò tún ṣiṣẹ́ díẹ̀ díẹ̀ díẹ̀ ó padà di àfa gbogbo ayé kì í ṣàfa lùkà gbogbo ayé ó rọrùn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bá wá láníyàn ìyẹn ìyẹn tó bá mọ̀ pé òun fẹ́ jó wàásì fẹ́ máa ṣe wàásì kiri kó wá mọ̀ ṣùgbọ́n kéèyàn wá sọ wípé òun ò ní wá mọ̀ ìrí iṣẹ́ tó jẹ́ṣẹ́ rẹ̀ náà kò ní dúró ń bẹ̀ yóò wá dàbẹ́ ni pé ó ro kòkòdóko ó ro dòkòdódò ìpèpè sójú ọ̀nà ọlọ́run ó ní í ṣe pẹ̀lú ìmọ̀ pàápàá jùlọ ẹni tó fẹ́ sọ diṣẹ́ kò sí ní tó burú lọ́fíìsì èèyàn èèyàn náà lè ṣe wáàsí àwọn èyí tó ti gbọ́ tó yọ ó lè fi ṣe wáàsí nídìí òwò èèyàn èèyàn lè ṣe wáàsí àmọ́ kéèyàn wá sọ pé mi ò níṣẹ́ míì ju wá sí ni àyìn onímọ̀ lórí ìyẹn torí pé àwọn èèyàn wà máa bá ọ gbẹ̀yìn òun àtìyàwó nǹkan báyìí ṣẹlẹ̀ kí lẹ̀ sì sọ lérí ẹ̀ kí ló fẹ́ sọ fún wọn. sọ ìdí nìyí tó fi jẹ́ pé àìmọ̀ dá àfáàmà ó kó wa sínú ọ̀pọ̀lọpọ̀ fìtínà babaláwo là ń pè láàfáà láwùjọ tiwa lẹ́nu bọ́ba ti àfáàmì ó sì mọ sọ̀rọ̀ lọ yóò tún ya inú ọ̀fọ̀ yóò ní ọwọ́ inú ara wọn ni àwọn yóò tún máa ṣe Allahu Akbar sáàfà nìyẹn sóní mímọ̀ nìyẹn kí ni iṣẹ́ àáfà iṣẹ́ àáfà nìmọ̀ láti lè tọ́ àwọn ènìyàn sọ́nà túláàsì ìmọ̀ àáfà gbúdọ̀ fẹjú torí pé àáfà òun náà ni ẹni tó lọ rí di lọ yóò wá bá wípé ẹ wo àwọn òfin tiwa nìyí níbo la ti ṣe lọ́hùn níbo la ti ṣe lọ́hùn àáfà ni ó wá bá ẹni tó jẹ́ ẹnjìníà àfààní ó wà bá wípé lórí àwọn iṣẹ́ àwọn wọ̀nyí sáwọn ò tí ì máa tayọ àlà lérí ẹ̀ ló fi jẹ́ wípé horizon náà àfa ó gbúdọ̀ fẹ̀ nínú gbogbo ẹni tí máa ń ṣe rìṣáàsì láyé tí máa ka nǹkan kò sẹ́ni tó lè ka nǹkan tó àwọn onímọ̀ àwọn àfa àfa in real sense là ń sọ bimanel kelma ọ̀kan náà àwọn àfa wa kọ́lọ́wọ́n ọba kó bá a ṣe dáadáa fún wọn wọ́n ń sọ ọ̀rọ̀ kan níjọ́ kan wọ́n ń ṣe àwọn ọmọ akẹ́kọ̀ọ́ lójú kòkòrò láti lè máa ṣe rìṣáàsì nígbà táwọn wá sọ̀rọ̀ yẹn tán wọ́n wá sọ pé ní tó wà ń bẹ̀ ni wípé oorun táwọn táwọn bá ti sùn lẹ́yìn ìṣá ẹ̀ tó bá ti di aago mẹ́wàá àbọ̀ wọ́n ti jí ìyókù tún dárọ̀ ọjọ́ kejì àwa tẹ̀ ń sọ fún gan ẹ̀ ń sọ pé tó bá ti di bí aago mẹ́rin ká máa jí ẹ̀yin tẹ́ ẹ ti wá mọ̀ gan aago mẹ́wàá àbọ̀ lẹ́ ti jí di àárọ̀ ọjọ́ kejì máa ń lẹ tún kà pẹ̀lú gbogbo tó ṣe pé béèyàn bá bí léèrè gan gbẹ̀ǹbẹ̀ lórí ẹni ẹni tó nímọ̀ ni ó mọ̀ kàǹkan jù ẹni tó mọ̀ òun òun ni rìṣáàsì tiẹ̀ pọ̀ jù nítorí pé gbogbo nǹkan ni ó kà èèyàn ń lọ láàrin títí sàmàlẹ́kùn àfa ẹ̀jọ̀ nínú Islam ṣé téèyàn bá ṣe báyìí ṣe báyìí sí Islam faramọ́ sọ ọ sọ fún pé ó sọ ó bìí léèrè tẹ́lẹ̀ sọ́mà ṣùgbọ́n lójú ẹsẹ̀ náà ní ojúmọ̀ ẹ eh, lóòótọ́ hadith kan wà nínú sọ Bukhari anabi sọ sálàm sọ pé tí nǹkan bá rí báyìí bí ó ṣe ní pé tó ṣe sákùnmùlà kára ó tún lọ takọ́ọ̀lù kan tó wọ́n sáwọn alẹ́ láti kó ni mo ti ń pè ẹ̀jọ̀ ní Ramadan báyìí tí kinní kan báyìí kinní yóò tún dáhùn ẹ̀ láì ṣe pa sọ fún tẹ́lẹ̀ ipa mọ béèrè nǹkan yẹn so olóbi jẹ́ pé àfọwọ́ àmọ́ ka nǹkan yóò mọ pọn mílẹ̀ tó ń gbẹ ní gbogbo gbà yóò mọ ka ní gbogbo gbà torí pé gbogbo ti ń kà náà ni ó lò kò dàbí ọ̀rọ̀ iléèwé bẹ́ẹ̀ bá ti parí kọ́ọ̀sì kan ní semester kan ó ó kàn lọ sọ sí abẹ́bẹ́ di second semester ló kù ṣùgbọ́n ọ̀rọ̀ kéwù kò rí bẹ́ẹ̀ láti ìpìlẹ̀ tó ti bẹ̀rẹ̀ náà ló tún máa padà ó tún ṣe revision rẹ̀ padà ó tún kà síwájú ó tún tún kà ká tó wá tún sọ lórí àwọn contemporary issues àwọn nǹkan míì tí ó tún máa ṣẹlẹ̀ òun ló fi jẹ́ wípé kéèyàn wá lọ mọ pera rẹ̀ ní tí ò jẹ́ àdánwò ńlá ni fira rẹ̀ síbi tó mọ́ oníṣẹ́ àfa ṣùgbọ́n èyí tá a gbọ́ lẹ́nu àfa bẹ́ẹ̀ bá bí wàá lè sọ tó bá ti wàá ju lẹ́fù wa lọ á rí fáyín sí àwọn tó ní mímọ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn cassette cd ló ń jáde dá ń gbọ́ lọ́nà kan àbọ́nẹ́mí ẹlòmíì látòkè délẹ̀ tán bá ní kẹ́ ẹ fún mark odo ló gbà odo hundred percent ní hundred èlò odo látòkè gbogbo ohun tó sọ láti bẹ̀rẹ̀ gbogbo ẹ̀ ló tako ìmọ̀ gbogbo náà ni gbogbo àyẹ̀sí ń rà sílé ah àfààyàn ah àfààyàn ní fàṣà gbogbo ohun tó sì ń sọ ṣùgbọ́n látara wípé a kì í jókòó kò sí nǹkan kan tí èèyàn ń pass through tá a fi lè sọ wípé ẹni qualify láti jẹ́ àfa ẹlòmíì tán bá ní kó kó attempt exam primary level nípa lè kí yóò fèlè òun náà sì là fáwọn láti bá ń bọ̀ tilẹ̀ ó máa rọ́ yóò ní ah mọ́kí ó àlùbáríkà là ń jẹ irú àlùbáríkà wo nìyẹn tó o bá ti mọ́kí ó dákẹ́ ẹnu ẹ̀ ń gbà náà kò ní kí wọ́n bi àwọn tó mọ̀ léèrè nítorí pé ewu ńlá ni wà á ń takò ló ala Allah kéèyàn ó máa sọ téèyàn ò mọ̀ nípa ọlọ́run ẹ̀ṣẹ̀ ńlá ni anabiwa muhammad sallallahu alaihi wa sallam anabi ni man kana yu'minu billahi wal yawmil akhir faliyakul khayran aw liyasmut òjíṣẹ́ ọlọ́run ní gbogbo ẹnikẹ́ni tó bá nígbàgbọ́ nu ọlọ́run àtijọ́ kan yìí kó jẹ́ pọ̀rọ̀ tó dáa lèyìn ó máa sọ àbí kéèyàn ó dákẹ́ tán bá bí ọ nípa nǹkan kan tó bá ti mọ ya dákẹ́ kéèyàn má bàa wá ṣe àwọn èèyàn lọ́nà ló fi jẹ́ pé àdánwò tá à ń fojú winá rẹ̀ láwùjọ wa ń bí òun náà ni wípé àníyásítíkì kankan tá a fi mọ ta ló ní nínú ẹ̀sìn abáfáà tó sọ wípé kẹ́yìn ó tó lè jẹ́ èèyàn ọ̀jẹ̀rin èèyàn má bá sì gbé ìpolówó rẹ̀ dé gbogbo èèyàn ó tún rọ́ lọ́bẹ̀ abẹ́ni tó sọ wípé kó o tó lè jẹ́ èèyàn pàtàkì láyé ó kọ́kọ́ kẹ́yìn sọ́lọ́hún nígbà ọba wa lówó tán wàá pàdé ní ọlọ́mọdé ẹ̀yẹn náà láwọn ni wọ́n ń sọ yẹn àkíkà náà ń sọ yẹn ṣáà nìyẹn gbogbo èyí tó sọ yẹn jẹ́ ká bí léèrè níbo ló wà nínú alukur'an níbo ni tọ́ka sí ọ̀rọ̀ yẹn nínú sunna anabi wa muhammad sallallahu alayhi wa sallam hadisi ń bẹ ìmí ń bẹ gan o tiẹ̀ lè mọ́ fẹ́ tíra kan ń bẹ almost forty volumes forty tó bẹ́ẹ̀ lọ hundred volumes tíra kan ṣoṣo mélòó ló ti kà ń bẹ̀ kì í ṣe pé ó kọ́ ni àáfà ìmọ̀ ni ló ń jẹ́ àáfà gbogbo nǹkan míì tó máa béè lọ́wọ́ ẹ̀ orí ni ó máa sọ àfa ni ó máa sọ orí ni ó máa sọ gbẹ̀ gbogbo kùránì ń bẹ lórí ẹ̀ gbogbo kutubu sita gbogbo hadith mẹ́fẹ̀ẹ̀fà pátápátá ń bẹ lọ́pọlọ ẹ̀ ó ń bẹ lérí ẹ̀ èyí tó ti há sórí tán bá nìkan wọn kó jọ tán bá kan shelf sínú gbogbo lé gbogbo lé ò lè gbà ní ti ń bẹ lọ́pọlọ ẹ̀ ṣùgbọ́n bó la ṣe fẹ́ recognize àwọn yẹn láwùjọ bó la ṣe fẹ́ mọ̀ ṣùgbọ́n tẹ́nìkan bá ti wá tó pidán lónìí bá a fi tàbátì àdàbàtì ẹ̀ àwa máa àwọn nìkan àwọn àfa ńlá ni àwọn tọ́lọ́run ti gbà fún nìyẹn so látara àdí eléyìí tọ̀ kọ́lọ́run kó ṣàánú wa ṣùgbọ́n bí gbogbo èèyàn bá ń ṣìnà ẹni tó ní mímọ̀ ò lè sọnù ń tiẹ̀ ṣùgbọ́n òun ti mọ kí ló tọ́ kí ni nǹkan tí ò tọ́ gbogbo ọ̀pọ̀lọpọ̀ wa náà la sì tún máa ń la tún máa ń gbé wọn nígbọ̀ ẹrẹ lómiì ọkọ̀ tí gọ́fúnà gan òrírú ẹ̀ lò ó ní ó máa lò ẹ̀yin náà lè fún un ṣé àwọn pẹ́ ń ràn lọ́wọ́ lórí ìbàjẹ́ nìyẹn àwọn àáfàá tó wá dúró déédéé àwọn èèyàn wa máa fojú rẹ ah, ó tiẹ̀ sí ojú ẹkùn sí ibi tó kálukú bá fi rẹ̀ sí náà ni kó lówó yẹ kó fọwọ́ mowó ẹ̀ ah wújẹ lọ́dọ̀ ẹ̀ ẹ̀sọ́ ti yé báyìí ìmà ìlímì ìmà ì nà. ìlímì ìmà ì àìsùnmọ̀ dáná sọdẹ̀rọ̀ wẹ̀ ahùlàhùn làbàtìnà sọ̀ndọ̀kẹ́. sọdẹ̀rọ̀ wẹ̀ yàgàn kọ́lá fẹ́ lò hasibibi ilimi ìnàfà máa zolo ìlà fìtọ̀mà máa tọrọ tán irun wàrútàfà ìlà kàmá tọrọ wàkà. afa ni hasibibi ilimi ìnàfà ìmọ̀ tí mo ní tó bá ti wúlò ó ti tó mi tó bá ti ń ṣàǹfààní fún mi táwọn èèyàn sì ń ṣàǹfààní látàrẹ̀ àsìbí ibi ìlímì ìnàfà máa dọ́lọ̀ ìlàfẹ́ imam shafi ló sọ bẹ́ẹ̀ àsìbí ibi ìlímì ìnàfà imam shafi ní ìmọ̀ òun òun mọ tó ń wọ̀n òun mọ tó ń valù ìnàfà tí mọ̀ ẹ́ tó ń bá ti ṣàǹfààní pẹ̀lú ìmọ̀ tọ́lọ́sìn ní káwọn èèyàn ṣàǹfààní pẹ̀lú ẹ̀ máa dọ́lọ̀ ìlàfẹ́ tọ̀ mọ́ kò sí ní tí ń jábùkù fáfá àlàyé òun náà ni kò ní para hàn kó lọ́kànjú à ibi tọ́lọ́wọ́n ọba ò tó sí kó ní dandan láwọn fẹ́ nàgà lọ síbẹ̀ àbùkù ó máa kàn án ẹni tó jù lọ torí pé kò sí tó tó mà bó ti wulẹ̀ kó mọ́ ẹni tó jù lọ kó wá máa ṣe kúbẹ́kúbẹ́ lábẹ́ káfa máa ṣe fáàrí pé bẹ́ẹ̀ ṣe rí wa ẹ̀ nísìnyí téèyàn bá fẹ́ rí òṣùpá ṣáìdì òṣùpá yóò kọ́kọ́ rí àwa sóríire nìyẹn fàáfàá ṣé dùnú àfa ṣé yìí ni fàáfà kó sọ pé dáná bá fẹ́ rí pàṣọ àwa àfa pàṣọ àwa àfa àlìláàfin àwa àfa pàṣọ máa ṣé ẹ rí pé nǹkan ti di àtòdìjẹ ṣé yẹn ni fáàrí fóní mímọ́ jẹmọ ẹlòmíì gan tí ò ní mọ yorùbá ah, tó bá ti ń lè di pé pàṣùmọ̀ àbáfẹ́ wa kọrin bìkan ẹ ní ẹ lè ṣàìmọ̀ débẹ̀ ẹ lè jáfa dáadáa ẹlòmíì lè mọ ní mabẹ tí yóò kàn ronú ẹ̀mí ẹ pé ah, àwọn eléyìí ò lè jẹ àáfà gidi ìṣẹ̀lẹ̀ kan ṣẹlẹ̀ ẹnìkan lè máa sínú àwọn àáfà kan wá ṣe fọ wa nà ẹ lákùrẹ yìí wọn wá ẹnìkan wá ní pé lérí àdúgbò tí mo sì wà náà ni wọn ní àáfà àmọmọ àáfà kan mọ́lẹ̀ nu lé ẹ wá yọjú sí ọfẹ ṣe fọ wa nà ẹ bó ló ṣe jẹ nígbà á pé àáfà bó ló ṣe jẹ ní kúkúrú ọsàn ló fi jẹ́ pé ẹni tí ò bá ti nímọ̀ lórí ẹ̀sìn tí ń ṣe tí ò sì gbìyànjú láti wá mọ̀ yóò bá ní ọlọ́run má jẹ́ kẹ́ni tọ́gọ̀ ọgbọ́n kẹ́ni tọ́gbọ́n ò lè máa rí nǹkan tú jẹ ẹlòmíì wọn ti gba owó ẹ̀ débi pé yóò sì tún máa dúpẹ́ ẹni tí ń gun ọ̀kadà jẹ̀mọ́ tó yẹ pé tẹ bá rí arákùnrin yẹn gan kéèyàn ò tún fún ní nǹkan ni afáyé ńgbà tó dé hòtẹ́ẹ̀lì plaza ló lọ́jì sí bó ṣe rí olóhùn kan jáde lọ ní tí mò ń sọ yìí nínú ọdún yìí náà ni olóhùn jáde lọ ló ń bá pàdé ló bá pàdé ara tẹ̀síìrì náà ni o wà bí àbúṣekun afọlá tó fi ṣòro àmọ́ máa ń sọ kọ́nukálukú ó lè ṣe pẹ̀lẹ́ tá a bá ń sọ ẹlẹ́mìí àwọn àfáàyè ò tí mọ nǹkan kan lójú wọn sọ bí àwọn agbára àwọn rí làfà tọ́lọ́ ń gbà fún bẹ́ẹ̀ tọ́ da àfáà kan sọ níjọ́ ká sọ fún pé ọ̀ ebi gbogbo eyín náà ìpìlẹ̀ gbogbo eyín làwa náà fi kéwù tẹ́pẹ́ láàyìn eyín làwa lọ ni wọ́n mọ̀ tẹ̀lé wa lẹ́yìn ni kí ló ń bẹ́ nu sàrújí kí ló ń bẹ́ ń bi ká pa gbogbo lè pọ̀ ká fi tàn yàn jẹ gbogbo ẹ̀ náà la fi pìlẹ̀ kéwù nù nílẹ̀ Yorùbá ń bí ni o gbogbo ẹni tó bá lóun kéwù ní seventies kò sí láì yẹn náà nípìlẹ̀ rẹ̀ wọ́n ló fi bẹ̀rẹ̀ so early ninety eighty ni, ní dáwàsúnà tó ṣẹ̀ṣẹ̀ wá ń oníkálukú lójú tó kò sí kankan tá a pa sùn náà téèyàn ò mọ̀ ṣùgbọ́n èèyàn rí wípé bọ́ ọ bá ń ṣe bẹ́ẹ̀ láyé ń bì tó mú jẹ ò lè mú jẹ lálẹ́ kìámà ẹni tó ń tàn ẹ jẹ tó ń lu jìbìtì tí sì tó ń dúpẹ́ lọ́wọ́ ẹ̀ ṣùgbọ́n nínú ẹ̀mí ẹ̀ ìwọ náà mọ̀ pé ó ń lu jìbìtì afáyé bá sọ fọlákùnrin yẹn pé àwọn rí iná sí bí iná táwọn sì rí sí yìí ọ̀rọ̀ rẹ̀ nídìí káwọn ọba níbẹ̀ lọ́hùn pé àkọ́kọ́ nú ẹ̀ yóò mú bíi three thousand naira yóò mú wa òun náà ló lówó yẹn o àwọn bá ṣàdúrà sí tí wọ́n bá ti ṣàdúrà sí wọn fún lówó yẹn padà yóò wá lọ ná owó yẹn tó bá ti lè ná owó yẹn arísìkì ó dé ṣé àpè ní téèyàn fẹ́ gbọ́ yín bẹ̀ ni kó fẹ́ lọ arísìkì àwọn tó bá náwó yẹn fún ẹni ìbá lọ ẹni tó ń gọ̀kadà tẹ́ ẹ bá rẹ̀ nìyẹn mi ò exaggerate èyí ó tún fẹ́ lè fún lówó tẹ bá sì rí àfa yẹn ó kún pọ́pọ́ báyìí ni déyìn ó rí pé léyìí rí nǹkan jẹ wọ́n tó rí nǹkan jẹ báyìí ló tún gbà nǹkan ẹni yẹn lọ wá three thousand naira ó wá kó fún nínú hòtẹ́ẹ̀lì nígbà tó kó three thousand naira fún ọwọ́ aníbò lẹ ṣe rí owó ìgbà òun lọ́ọ́ wá yá náà ni ah, mélòó léèyàn ó ní méjì ní ọkùnrin obìnrin ẹ lọ wá four thousand wá ẹ yá two thousand lọ́wọ́ ọkùnrin kẹ ẹ yá two thousand lọ́wọ́ obìnrin kódà three thousand yún padà o ẹni yẹn tún lọ ó tún lọ yá another four thousand naira nígbà tó wáyé wá ní iṣẹ́ táwọn fẹ́ ṣe fún yóò ní ìdí kóhun ó sun ilé rẹ̀ ṣé ẹ̀ mọ̀ pé owó rẹ̀ ti owó rẹ̀ ti díù lóòtẹ́ẹ̀lì ẹ̀ wá gbárí ẹ̀ wá gbárí torí mọ̀ pé ìjọ yẹn lòun ó jáde ní hòtẹ́ẹ̀lì ìdá ń ṣe kiri nìyẹn o kò mọ ẹ̀yàn kankan lákùrẹ́ ọkàn wáyé ọkàn lọ́ọ̀jì sí hòtẹ́ẹ̀lì ó ti mọ̀ pé owó tóun fi búkù hòtẹ́ẹ̀lì yẹn ò rí padà pé sọ fẹ́ nìyẹn pé òun ó sùn dọ̀ ẹ̀ torí iṣẹ́ táwọn fẹ́ ṣe ìjọ tó kọ́kọ́ débẹ̀ ẹ máa wo ète tí àwọn akẹ́kọ̀ọ́ bá ti ṣiṣẹ́ ìjọ náà ìjọ yẹn tẹ̀ kọ́ yẹ kó máa lọ níjọ òun wá ń sọ fẹ́ nìyẹn wípé tó wà ń bẹ̀ ni pé òun máa ń wo bọ́ọ̀lù sẹ́mi àwọn ilé pákó tí wọ́n máa ti ń wo bọ́ọ̀lù yẹn <laughs> ẹ wà fà ọkọ lọ wo bọ́ọ̀lù àwọn Arsenal àwọn Chelsea ọkọ lọ wo yùn àfà sẹ́mi <laughs> àgbẹ̀bẹ̀ ló ti ẹ kórìí ẹni yìí ó ó rè ó pé nígbà wọn wo bọ́ọ̀lù tán bí aago mẹ́sàn-án èyí tí mò ń sọ yìí mi ò exaggerate tí ń fẹnu ara ẹ̀ sọ́ngbà tí mo débẹ̀ gbà tó da aago mẹ́sàn-án àbọ̀ lálẹ́ bí aago mẹ́wàá wọ́n ti ilé bọ́ọ̀lù dé ìyàwó ẹni ẹ ti dáná ìyàwó sàn bèrè bá lè wá kí ló ń ṣẹlẹ̀ mọ́ láwọn so ńgbà tó tún dé ó ní òun máa ń wo sẹ́ẹ̀ láwọn Yorùbá fíìmù kankan ẹni ẹni àwọn ní ṣùgbọ́n kò sí ọ lọ ra epo sínú jẹnẹrétọ̀ ọ tàn fàáfà àfa àwo fíìmù di bí aago méjìlá ó sùn lọ gbàtílẹ̀ ọmọ bí aago bíi mẹ́jọ làbá tó jí àfa ni ah subhanallah iṣẹ́ tá a fẹ́ ṣe aago kan òru ni a fẹ́ ṣe òun ti sùn gbàgbé táyìn pé ti lójọ́ kan nìyẹn ìjọ́ kejì nǹkan kan náà ọláwọn sùn gbàgbé náà nígbà tó di ìjọ́ kẹta jí lóru wọ́n sì gbá wọn sà ó tún wà fẹ́kùnrin yẹn pé ah níbi tíṣẹ́ dé ń sìn bó la ṣe rí ten thousand naira pé ten thousand naira yẹn èyàn ò wá ya èyàn dúdú èyàn pupa wọn ò yà káàkiri báwọn ọkọ bá tún bọ́ ta àwọn tẹ́nàntì inú ilé kọ̀ọ̀kan ibi tíyàwó ti yarí nìyẹn pé ọ̀hún ẹ̀ wá olùtọ́jọ́ mẹ́ta tó ti ń jẹun nínú ilé oúnjẹ táwọn ọ̀jẹ̀ gan àwọn ń ṣe fún un lé pé ìyàwó tí mo fẹ́ fàyọ̀ ń bẹ̀ ni pé tíyàwó ti wá fura ni pé ah, àfẹ́lẹ́ ò kírun àfa tó lọ ń wo fíìmù tí ń lọ ń ṣe kíní ẹlẹ́yìn ò lè jẹ́ àfa gidi ibi tí ìyàwó ló fura kọ́gàn èèmọ̀ ìyàwó lọ́wọ́ á sáré lọ pe àwọn ọ̀rẹ́ ọkọ pé ẹ mọ̀ gbà wọn fọwọ́ àná nǹkan mọ̀ ti jókòó táwọn ńlá jọ mẹ́ta àwọn ti yáwó yáwó yáwó sàn gbowó ni àwọn ọ̀rẹ́ ọkọ náà wá náà wá wá ẹni tọ́jọ́ ọ̀rẹ́ ọkọ náà àwọn ọ̀rẹ́ ọkọ yẹn nìkan wá mọ̀ mí pàdúgbò yẹn mò ń gbé wá pè mí gbé àwọn wà ládùúgbò mi sì mo ní ṣé oní kí n má bọ̀ <laughs> àwọn fẹ́ dì pẹ̀lú àfa kan Ah, ah mo ní má sọ̀sọ̀kúsọ èyí dì pẹ̀lú àfa o ah ó ní màá mọ́lúwà ńgbà wa débẹ̀ mo bá àfa yẹn náà nù yàrá assalamu alaikum assalamu ah, gbogbo ọ̀rọ̀ mọ̀ sí wa sọ nìyẹn mo á ní ah, ah àkọ́kọ́ ìran wo rí pé ṣe mọ̀ pé ọlọ́run fún wa lẹ́bùn o sọ ò lè parọ́ ti yé <laughs> ìran isi ó ní ẹ iṣẹ́ yẹn bàbá òun ló fi léun lọ́wọ́ ẹ kíní kankankan ọ̀tọ̀ lẹ́ni tó ń wá wá sákùrẹ́ ìgbà tó ń wò bá ẹni yẹn travel lẹ́ni yẹn sá sọ pé kóun sá dúró dé òun ló fi lọ́ọ̀jì sọ́tẹ́ẹ̀lì kankan ní kúkúrú ọ̀rọ̀ di wàhálà ìyàwó pariwo nínú ilé gbogbo àwọn tẹ́lẹ̀ àti náà ah, bàbá ìlágbádá mọ̀ ìyá two thousand lọ́wọ́ mi náà gbogbo àwọn ará ilé bá dìde wọn ni àwọn tí ń wọ ẹni láti ẹjọ́ ìfọwọ́ náà fọwọ́ ariwo sápọ̀ mo ní àfáà níbi tọ̀rọ̀ dé owó tẹ gbà síbẹ̀ lẹ́ẹ̀ náà olóhùn náà ẹ kó wá ká balance ká sanwó fáwọn tí wọ́n gbowó lọ́wọ́ ẹ̀ kẹ́sì rárá máa lọ ní ti àpọ́nlé àfààní ẹ kì í ṣe bọ́rọ̀ ṣe rí nìyẹn owó yẹn níbi tó wà àyà ni àmọ́ ní ẹjú ìwé bẹ̀rẹ̀ mi ò kó àwọn ní pẹ̀lú ògùn ọlọ́run gbogbo omi tó bá wà èmi ò lọ kó wa ẹjú ìwé bẹ̀ wọ́n ní à kò rí báyẹn mo ní ṣe bẹ́ẹ̀ lẹ́ẹ̀ ná ẹ̀ kó kalẹ̀ àbò àwọn èèyàn ti wá pé ojú wa ń tiyàn tíra tó tún wá mú lọ́wọ́ tíra yẹn orúkọ tíra ò ní hukumu saharati walikuhuna ìdájọ́ àwọn tó ń yíwọ́ dà tó ń pidán tó ń lu jìbìtì múlá fàṣẹ ẹlẹ́ka tí àtẹ mú lọ́wọ́ yìí nísà àrùn tí a mọ́ báyìí ni òun lè kà mọ́ ah, ah. níta ń ṣe yìí ta ko níta mú lọ́wọ́ yìí kò lè ká kò mọ́ tó wà nù ẹ̀ wá wé tẹ̀sùbà mọ́wọ́ mo láàfáà mo ní ẹ respect ara yín tí ó yẹ pé bá ti náwó yẹn a mọ̀ bá ṣe rí ìṣe owó yẹn ládùúgbò yìí nínú mọ́ṣáláṣí kí iyì àfáà yẹn kó mọ́ bá a káàbùkù mọ́ bá a kàn yín kẹ́ ẹ kúrò lọ́nà àwọn ìnáwó yẹn níbi tó wà kó tó lè di wípé owó yẹn ó jáde yóò tọ́la àwọn ilé ìfẹ́ gbowó wọn sì ni àsáwọn kan ti mọ àwọn jẹ́mọ̀ àwọn ọmọ tọ́ọ̀gì ìdánmọ́ ìfẹ́ dákọ̀ wọn àwọn ọmọ tọ́ọ̀gì ìdánmọ́ wa bẹ́ẹ̀ nìkan ṣe lọkùn wọn wà ní wọn bá tóbi mẹ́rin náà bá dé wọn àfáàndà a sì jọjọ wà nú lé ni mo ẹ̀mí kọ́ ẹni tó. èmi ni mò ń sọ fún un wípé kó kalẹ̀ tí ó sọ̀rọ̀ àwọn yẹn ò sọ ẹni tì sí àwọn kíkà lójú ìgbà tí ń gẹ èmi gan mo rò pé bẹ́ẹ̀ léwó ni ah! wọ́n fọ́ etí ẹ̀ ó sì pò yí báyìí wọ́n owó dà olóhùn ti nà mọ̀kàn jáde kúrò mbẹ́ni. ṣé mò ń bí ọ látàárọ̀ káwọn eléyìí tó dé tẹ́pọ̀ bá ti ná ẹni ká wá bá ṣe rí owó yẹn wọ́n yẹ̀yẹ́ ọmọlúwàbí ẹ̀ bẹ́ẹ̀ kódà àwọn obìnrin ẹja ẹja sí òwò ẹja ẹja sí òwò láì sùkúù ń bẹ̀ yẹn ló ti ṣẹlẹ̀ àwọn àfa náà nìyẹn jẹmọ tó bá rí yẹn mú jẹ bẹ́ẹ̀ àti bó ṣe ń gbowó yẹn ó kàn lọ ń báǹkì sákàǹtì ẹ ni tó bá tún ṣe bẹ́ẹ̀ lákùrẹ́ yóò tún lọ sí Èkó tó bá tún ṣe díẹ̀ yóò lọ tó bá tún ṣe díẹ̀ yóò lọ nígbà ọba wa dé àrí gbé mọ́tò dé ó tún lè lọ kú tọ́nu lọ Ghana bí ó ṣe lu jìbìtì yẹn lọ nìyẹn tó bá dé bíi six months ni ó sì lọ tọ̀hún six months tó kù wọ́n wàá fi ṣe fàájì àwọn àfààní nìyẹn ní tó ń ṣẹlẹ̀ láwùjọ wa lé nínú yẹn ṣùgbọ́n rú ẹni tó kó sí lọ́wọ́ náà ẹ wo oúnjẹ tí wọn ò rí jẹ wọ́n ṣe fún wọ́n rí epo sínú jẹnẹrétọ̀ wọ́n ṣe kíní wọ́n tún gbé lọ ilé bọ́ọ̀lù ó tún wo bọ́ọ̀lù àfọ̀ òkèrún kò mọ nǹkan kan tí àtò mú lọ́wọ́ kò lè kà mọ̀lẹ́ sí ń pèrè ẹ lọ́wọ́ sí ń pèrè ẹ láàfà níbo ló ti kéwò ta ló kọ́ ní kéwò níbo ló ti kẹ́kọ̀ọ́ sàtífíkẹ́tì ẹ̀dà ọ̀rọ̀ lè kéwò kọjá èèyàn ń di pòfẹ́sọ̀ níbi ìmọ̀ kéwò tó ní where is your certificate use certificate lórí ìmọ̀ kéwò ìmọ̀ kéwò ti kọjá kéwò kan máa fìdí fún àwo máa tasọ mọ́jú nínú kọ̀rọ̀ kó máa sọ pé àfààní ọ sàtífíkẹ́tì ẹ̀dà ta ló kọ́ ilé ẹ̀kọ́ wo ló ti jáde láàrin babaláwo láàrin àlùfáà àti àfà ẹ ní rí àfà kan àfi kó tún máa tẹ̀síwájú nínú mà bó ti wulẹ̀ kí màrí o tó yóò tún máa tẹ̀síwájú ni yóò tún máa tẹ̀síwájú ni yóò tún máa tẹ̀síwájú lójoojúmọ́ nítorí pé ìmọ̀ ẹ̀sìn ló fẹ́ jújù kò dẹ̀ sídi kankan tá a bá fi ń ṣe bẹ́ẹ̀ ju pé káwọn èèyàn má bàa sọnù àwọn èèyàn bí wọn léèrè kó má bàa ṣì wọn lọ́nà bá a fà ṣe wá ń ṣe tóun kò wá gba nǹkan kan lọ́wọ́ èèyàn bẹ́ẹ̀yàn bá kọ́ọ̀lù lọ́ọ̀yà barista bẹ́jọ́ rẹ bá ti ń pọ̀ jù ọ̀sánwó yóò ní pàdé mi ní ọ́fíìsì tó bá ti dé ọ́fíìsì rí sẹ́kítírì olówó kan tó kọ́kọ́ san consultant kìnnì kan fee ọ̀sán lórí pé o fẹ́ rí jẹ̀mọ́ àbẹ́jọ́ èèyàn bá pọ̀ lọ́dọ̀ dókítà ni bóyá kẹ́ ẹ gba káàdì sóta ẹ gba káàdì yẹn kẹ́ ẹ wọlé jẹ̀mọ́ èlò la fàáfàá lórí pa ń béèrè questions lọ́wọ́ wọn àáfàá mi pàṣẹ́tì tó bá fẹ́ sùn èmi bí ẹnìkan mi ò ní pa torí pé àyímọ̀ nǹkan kan lè ṣẹlẹ̀ láàrin òru lérí pé àwọn èèyàn fẹ́ mọ̀ dájú ẹ̀sìn lérí ẹ̀ ẹlòmíì ó pè láàrin òru pé tọ̀ sàmà lẹ́kọ̀ọ́ ẹnìkan jáde láyé ń sìn àwọn èèyàn wá ń debate lérí ẹ̀ pé ṣé kí wọ́n wẹ̀ àbí wọn ò ní wẹ̀ torí nǹkan báyìí báyìí báyìí jọ kí ni Islam sọ lérí ẹ̀ òru bí aago kan òru táwa bá ń paṣẹ́ tì bó làwọn èèyàn ó ṣe rí kàyẹ̀ kò sì ní kó dàárọ̀ ọjọ́ kejì kẹsẹ́ di credit two hundred naira sáfà wọn ṣùgbọ́n gbogbo ẹnikẹ́ni tó bá fẹ́ kí n tó ń bẹ lábẹ́ rẹ̀ pọ̀ tó bá ti mọ̀ pé ò lè jẹ́ ó bẹ́tà kó mọ̀ dùn bẹ́ẹ̀ torí pé o gbúdọ̀ kó gbogbo ọ̀rọ̀ sọ́dọ̀ ọlọ́ọ̀ni kó gbogbo àlámọ̀rí rẹ̀ sọ́dọ̀ o gbúdọ̀ nípa àwọn ayé bó ti wùlẹ̀ ọ̀bà anabi muhammad sallallahu alayhi wa sallam anabi ní gbogbo ẹnikẹ́ni tó bá ń wá ìmọ̀ mímọ yubtaga bí iwájú Allah ìmọ̀ èyí tó ṣe wípé èèyàn fi ń wá ojú rẹ̀ ọlọ́run ìmọ̀ ẹ̀sìn anabi sallallahu alayhi wa sallam ó ní tẹ́ni yìí ò dẹ̀ láníyàn nǹkan kan nínú adùn ilé ayé lérí ìmọ̀ tó ń wá yẹn pé ọlọ́run tí ọlá rẹ̀ ga ọlọ́run ni ó ti kí agbo nǹkan tó kù nínú ìgbésí ayé nìyẹn èèyàn mélòó wá lè ṣe bẹ́ẹ̀ kò tí ì bẹ̀rẹ̀ lé kí ó gan ó ti ń lé pé òun fẹ́ máa lo òun fẹ́ máa lo jíìpù lẹ́yìn fi rí wọn kí wọ́n lè kéwọ́ ọ̀hún dàbí alára tó bá ti ké èkó sì gbolè ọgbọ̀lẹ̀ tó bá ti níbi idán kan lọ́wọ́ kò ju pépà òkè kó dowó kò ju kinní kan kẹ́ ẹ fi bí òwú kan gbé ọmọ odó dúró lẹ́ẹ̀fì máa ráwọn àfa oníkálukú ló nílé iṣẹ́ ẹ bá kọ́dọ̀ ẹ mi lọ́fíìsì ọ́fíìsì wo lọ́fíìsì ẹ̀ bẹ́ẹ̀ bá dé ọ́fíìsì bí kẹ́ ẹ máa rí àwọn àsokọ́ kan bí kẹ́ ẹ máa rí kan kíkan kọ́ máa rin bí kẹ́ ẹ máa rí kan àwọn ọpọ́n fa ọpọ́n fa lọ́fíìsì àfa ọ̀sán yìí قل إني على بينة من ربي قل إني على بينة من ربي وكذبتم ní tó jẹ́ káyà síbẹ̀ yẹn ni wípé ìmọ̀ ẹ̀sìn wa ó dúró lórí ìmọ̀ ìmọ̀ yẹn ni ó jẹ́ ká lè mọ̀ yàtọ̀ láàrin kí ló tọ́ kí ni tí ò tọ́ ọ̀gọ̀ọ̀rọ̀ mùsùlùmí kan ń ṣe báṣobàṣo lérí àìmọ̀ kan ẹni tí ó yẹ kó gbà ọ lójú ó gbà ọ lójú nítorí pé wọ́n gan ò mọ in tó tọ́ ó mọ in tí ò tọ́ nínú ẹ̀sìn ọlọ́ọ̀ni rẹ̀ ànábì sọ fún wọn ìní alábàáyí náà tẹ́ mi rọ bí. ìní alábàáyí náà tẹ́ mi máa sọ fún wọn èyí tèmi ń ṣe pẹ̀lú mọ̀ ni kì í ṣe pẹ̀lú àìmọ̀kan tí n bá sọ pé hó pẹ̀lú mọ̀ ni mo fi sọ tí n bá sọ pé orí bẹ́ẹ̀ pẹ̀lú mọ̀ ni mo fi sọ. So tí n bá ní òrí bẹ́ẹ̀ pẹ̀lú ìmọ̀ ni bí n bá sì dákẹ́ bí mi ò bá sọ̀rọ̀ pẹ̀lú ìmọ̀ ni kí ẹ má bàa wá sọ nǹkan tí ó dẹjọ́ di wàhálà jọ́ gbẹdẹ àlìkìyàmà ọlọ́ọ̀ni rẹ̀ ànábì sọ fún wọn bẹ́ẹ̀. bó tilẹ̀ jẹ́ pé àwọn ènìyàn pe ọ̀rọ̀ ọlọ́run ọba nírọ́ ìyẹn ò ní kí rẹ̀ ànábì ó yí ọkàn rẹ̀ padà torí pé ntẹ́ èèyàn bá ń ṣe lérí ìmọ̀ tó dáyàn lójú kí gbogbo èèyàn má ṣe èèyàn ó sì dúró torí pé ọmọ tó ń ṣe kì í ṣe pé torí àwọn èèyàn ló fi ń ṣe ìyẹn la bùkátà nínú gbogbo mùsùlùmí ẹ gbẹ́gbẹ́ mùsùlùmí ká ó mà ti ń lọ sọ́ọ̀tì ẹbí léèrè gbà tó wà nínú islam yẹn ṣé islam káyè èèyàn ò lè jẹ́ mùsùlùmí kó padà wá wọnú ẹ̀sìn mi láyéláyé àfitẹ́sìn yóò bá yẹ lóko ẹ kíní kan pásítọ̀ Ibrahim nígbà tó jẹ́ mùsùlùmí gan sẹ́sìn wúye sẹ́sìn yẹn yé nígbà tó jẹ́ mùsùlùmí ló fi jẹ́ wípé kẹ́sìn ó yé gbogbo wa tẹ̀sìn bá ti lè yé wa agbègbèsè ayé rọ èyàn ó sin lọ tí wọn náà mọ̀ pé òun sin lọ ìwọ náà ó mọ̀ ó fi lẹ̀ nínú ẹ̀mí ẹ̀ ọlọ́run ọba fi sọ pé wákàtàbọ̀ tó ń bè é. bó tilẹ̀ jẹ́ wípé àwọn ènìyàn kan wọ́n pe ọ̀rọ̀ ọlọ́run wọ́n pe nírọ́ ìyẹn ò gbọ́dọ̀ affect rẹ̀ ànábì torí pé pẹ̀lú ìmọ̀ ló fi ń ṣe tó ń ṣe. bẹ́ẹ̀ ni bí ọlọ́nira ànẹ́bẹ̀ sọ fún wọn gbogbo ń tẹ̀ ń kánjú lé lórí ẹ fẹ́ di melonia ẹ wàá tètè di melonia ní òjò wa mọ́sálásí mọ́ ẹgbẹ́ baba lágbájá nígbà tó di pé kò ṣe islam mọ́ tó di pé náà ń lọ bí àgọ́ ìsọ̀rètí nù kò lọ ju bí ọ̀sẹ̀ kan lọ o ti ń lo jíìpù báyìí ìwọ náà bá fi islam lẹ̀ olóòṣè islam mọ́ olóòríṣẹ́ ọba lọ darapọ̀ máwọn ẹlẹ́rìí jehofin àbí àwọn ẹ̀fọn ń jí léka ọlọ darapọ̀ mọ́ wọn ńgbọ̀ wá papọ̀ mọ́ wọn tán wọ́n wá ní a ó ríṣẹ́ kódà bó ṣe gateman ìṣẹ́niṣẹ́ ń jẹ́ àwọn abiyọ̀ lórí ìgbésẹ̀ ẹ̀ ti wá ríṣẹ́ àwọn ti ríṣẹ́ gateman ni <laughs> àbí ọmọ gbowó ìdámẹ́wàá èyí tó bá sì ṣẹ́kù ń bẹ̀ yọ máa ta sóun náà lọ́wọ́ ọlọ́ni rẹ̀ ànábì sọ fún wọn. gbogbo ń tẹ̀ ń kánjú lé lórí yẹn ọwọ́ ọlọ́run ọba ló wà kò sí lọ́wọ́ èmi ànábì mahalẹ̀ mọ́ ìmáàmù mọ́sálásí gbọ́n yẹn láti ẹjọ́ ìta àti nkiri mọ́sálásí àlówó èwo ló sọ́wọ́ ìmáàmù ni kò lówó wá ni kò sin lọ́hún ọ̀tọ̀ kò lówó lọ́wọ́ ọ̀tọ̀ o fẹ́ kọ́lé o ń kírun o ò rí lé kọ́ èwo làbúrò gbógun tì máàmù ọlọ́run rẹ̀ ànábì sọ fún wọn máa ń di máa tàṣà àjẹló nàbí kò sí lọ́wọ́ èmi ànábì gbogbo tẹ̀ nǹkan júlé lórí pé fẹ́ dà yẹn mo lè bá yín bẹ lọ́hún ṣùgbọ́n àṣẹ kó rí bẹ́ẹ̀ ọwọ́ ọlọ́run ọba ló wà ẹ wà ànábì wa ànábì wa ò sọ̀rọ̀ ẹ̀dọ́ lọ́hún lóbi jẹ́ pé ìyàtọ̀ ń bẹ láàrin ọlọ́run àtàwọn òjíṣẹ́ àwọn òjíṣẹ́ ọlọ́run ẹni ọ̀wọ̀ ni wọ́n ẹni òjíṣẹ́ ọlọ́run ọba ní í ṣe anabi muhammed sọ ọlọ́run borí mùsùlùmí bá yí tán ní kó wá máa sọ pé lórúkọ anabi orí rẹ ti yí tanyanya kí là á máa sọ jọmọ lórúkọ ọlọ́run gbogbo ẹni tó bá ń sọ pé lórúkọ anabi kan orí rẹ ti yí torí pé anabi yẹn náà sọ pé ẹ orúkọ òun orúkọ tọlọ́run ni àwa gbókọ ọlọ́run ọba mọ́ orúkọ jésù kọ̀ wá an average Christian ó fẹ́ mọ ó fẹ́ mọ dárúkọ God lójúmọ́ ìgbàgbọ́ wa dà ẹ̀sìn gbẹ̀rẹ̀ ló ń gbàgbọ́ ìgbàgbọ́ dà Islam ló fi yé wa pé ọlọ́run ọ̀tọ̀ àwọn òjíṣẹ́ ọ̀tọ̀ bójíṣẹ́ bá sọ pé kí nǹkan báyìí ó rí bẹ́ẹ̀ tọ́lọ́mbá ní kò ní rí bẹ́ẹ̀ ṣe dá lòun náà ah, ìgbà tí anabi Isa according to them Jesus Christ nígbà tí wọ́n fẹ́ mu tí wọ́n fẹ́ kàn nínú gbàgbọ́ tiwọn torí kò síbẹ̀ nínú Quran ṣebí n tó ń sọ náà ni pé ìbámọ̀ sí dáa tí aago yìí bá lè ré kọjá lórí òun ó ní òfẹ́ òfẹ́ kankan nínú òwe tiwọn èmi ò mọ̀ ń pẹ́ púpọ̀ bẹ̀ tí ó dàgbẹ́ tó bá ti ka kínní yẹn náà yóò rìpó rí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ṣé ẹni sọ pé ó fìrà ẹ̀ sílẹ̀ fún wa ah, ẹni tó sọ yẹn sóun náà fẹ́ lọ ni lóní káwọn yẹn máa sọ náà ìgbàgbà tẹ́pọ̀ òbóró mọ́ lòun náà wá tẹ́kẹ́ ibi táwọn ò bá lọ lé bójú ẹ̀pá òun nígbàgbọ́ nílùú pé ọlọ́run ni wà máa kọ́ta lù wà máa sọ̀rọ̀ àbò ọlọ́run ni wọn ò pa àwọn òkan má gbélé wù ìgbàgbọ́ tàwa mùsùlùmí nìyẹn ìbáṣepọ̀ ńlọ ọlọ́run ni kọ́ ẹ pé ẹ pọ̀ ọlọ́run ẹ kan ọlọ́run má gbélé wù láti bo síbo kí ló wá délé ní tó yẹ pé gbogbo ibi tẹ́ ẹ bá ń gbọ́ nínú ilé ìjọsìn ẹ̀ ní tẹ́ mọ̀ gbọ́ náà nù ọlọ́run àmọ̀ tó ṣe wá mùsùlùmí o anabi wa muhammad tàn wá anabi ọlọ́run pànàbì lè pọ̀ ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ bákanlé yẹn ṣe tó kò dépò ọlọ́run o anabi ní la tuturuni kama turati nasara isa ibn mariam anabi ní ẹ má yìn mí láyìn jù báwọn kristian ṣe ń pe isa ọmọ mariam nama ana fakulu abdullahi wa rasulu ẹ pè mí lẹ́rú ọlọ́run òjíṣẹ́ ọlọ́run yẹn ti tó mi ẹ má pè mí lọ́lọ́run ẹ má pè mí lọ́mọ ọlọ́run ẹ má pè mí níyè kan rẹ̀ nídọ̀gbìn dàlẹ́ kí àwọn oníkàlùkù ó dàmà níwájú ta ni tọ́lọ́n bá dúró lórí àlàárà sí rẹ̀ tá a lànà bí ọ̀hún níbo ló ti ń bọ̀ ṣèbẹ́ dání lọ́lọ́run fi ní rẹ̀ ànábì sọ fún wọn mà ń di mà àjìnlú nàbí gbogbo ntẹ̀ nǹkan jù ẹ fẹ́ dà ọlọ́run ni ó ṣe kì í ṣe mi ànábì mo lè bá yín bẹ lọ́hún ṣùgbọ́n kó rí bẹ́ẹ̀ ọwọ́ ọlọ́run ọba ló wà. torí pé gbogbo ìdájọ́ pátápátá kó rí bẹ́ẹ̀ kó má rí bẹ́ẹ̀ kó dùn kó má dùn kó fa kó tóra wọn kó má tóra wọn ìlàlélà ọwọ́ ọlọ́run ọba nìkan ló wà òun ló ní ànábì ń dá wa padà sọ́dọ̀ ọlọ́run lérí gbogbo àlámọ̀rí wa ẹlòmíà máa sọ ọlọ́run àfàǹgbé ibọ́ a ní ọwárí ọwárí wa àṣìbáwá la sọ lówó ìbá alájọ ọlọ́mọláyé ah, ah. bọ́ ọ bá ṣàdúrà fún tọ́lọ́ ń bá lo àdúrà rẹ ní sábàbí sábàbí ni ó ti wà ní àkọọ́lẹ̀ pé yóò bímọ láyé bọ́ ọ ṣàdúrà ọ̀hún fún lásìkò yẹn náà yóò bímọ lọ́bi jẹ́ pé gbogbo tọ́lọ́ ń bá fi wá ṣe sábàbí dáadáa rẹ̀ kò tó ká fi ṣe fàárẹ̀ bọ́lọ̀ wọn ọba lò ọ yóò lẹ́ lomíì kọ́ wa máa sọ pé ìwọ ṣèbí níkà lọ wọ̀ ńgbà tá a mọ yìí níkà níbẹ̀ ń di ẹgbà àwalájú ojú èèyàn irọ́ ló ń jẹ́ bẹ́ẹ̀ bó o mu dákú rẹ ẹlòmíì ò mu wa torí bó ti wà nú akọ́lẹ̀ pé yóò dákú rẹ ń bí yóò sì jẹyàn ìwọ wa yẹ kó mọ dúpẹ́ fọlọ́ ni pé ọlọ́run mo mọ dúpẹ́ tó ní kéèyàn ó sórí ẹ látara mi kó mọ dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run tó tọ́lọ́run bá ní kéèyàn ó sórí ibú látara rẹ kí ló fẹ́ ṣe iná ilẹ̀ hukmu illa ọlọ́run ọba ní gbogbo ohun tí ń jẹ́ ìdájọ́ pátá final decision lérí gbogbo nǹkan pátápátá illa lillah ọlọ́run ni kò sí lọ́wọ́ ànábì kankan kò sí lọ́wọ́ òjíṣẹ́ kankan kò sí lọ́wọ́ màláíkà kankan illa lillah yakunsul haqqa òun nìkan ní ìsì máa sọ̀rọ̀ òdodo bí nǹkan bá ṣe rí náà lọ́wọ́n bá ṣe máa ń sọ yakunsul haqqa máa sọ bí nǹkan ṣe rí nítorí òdodo tí ò síye méjì òdodo yẹn ni wàá ń sọ fún wa ká sì lọ dì í mú bẹ́ẹ̀ yẹn bá tún wá lọ wo ibòmíì èèyàn ń tan rẹ̀ jẹ òdodo tọ́lọ yẹn téèyàn bá ti dì í mú ìṣẹ̀mí ayé rọrùn fún yàn ọkàn ó sì balẹ̀ lórí àlìkìyàmẹ́ ni. ọlọ́run ọba tó dá wa òun náà lọ́ba tó lóore jù lẹ́ni tó máa ń yànnàna irọ́ àtòdodo ọba tó máa ń sòǹpinya láàrin irọ́ irọ́ ọba pọ̀ jù bẹ́ẹ̀ lọ ọlọ́wọ́n bọ́ sọ̀kò rọ lélẹ̀ òdodo lélẹ̀ nǹkan kì í dojú rú lọ́dọ̀ ọ̀tọ̀ lọ kódà káwọn èèyàn ó pọ̀ nídìí ìbàjẹ́ ọlọ́run ò ní torí ẹ̀ sọ wípé dáadáa ni àwọn eléèbó wọn ni abundant abundance of evil does not make it virtue wípé aburú pọ̀ ìyẹn ò sọ pé dáadáa ni bó tilẹ̀ jẹ́ pé láwùjọ wa lé ní táburú bá ti pọ̀ yóò dànkó ẹjẹ́ wa náà mọ̀ ṣe ó ti dànkó Nigerian factor ṣùgbọ́n lọ́dọ̀ ọtọ ọlọ́run kódà kó ṣẹyọ kan lódodo kí irọ́ kó jẹ́ gbẹ̀rún ọlọ́run ó separate ẹ̀ wa huwa khairul fasilin ọlọ́run ọba ní òun ló ọba tó lóore jù lẹ́ni tó máa ń ṣe òun pinya láàrin irọ́ àtòdodo ọlọ́run ọmọ ẹni re ọmọ ẹni burúkú kódà kéèyàn wá máa fira rẹ̀ hàn ní gbogbo ìgbà bí ẹni ọlọ́run táwa náà wá ń pè é lẹ́ni ọlọ́run ṣùgbọ́n ọlọ́run mọ̀ ọlọ́run mọ̀ pé kì í ṣe ẹni tòun ló jẹ́ pé mọ́ rẹ jẹ tó bá ń tan èèyàn jẹ ò lè tán ọlọ́run jẹ yàzónú náà sóbè káyọ̀rọ̀ fa ẹni làṣàrọ̀ lẹ́kọ̀ọ́ kẹ́hìn. ẹni yàtò nùnà sóbè ẹ̀kọ́ ìran fa ẹni ó ní gbogbo àwọn èèyàn tó bá rí ọ wọn ò lẹ́ni ọlọ́run dé àwọn tó lọ́n gbà fún ti dé ṣùgbọ́n nínú ẹ̀mí tiẹ̀ ìwọ náà mà làṣàrò lẹ́kàlùkì ńlámùtàfù àní làṣàrò lẹ́kàlùkì ńlámùtàfù. oníkàlùkù ló mọ tó dé mọ́lẹ̀ lábẹ́ aṣọ ẹlòmíín bẹ́ẹ̀ láàárọ̀ kùtùkùtù orí kùránì ní ọkọ̀ yàgbélé lérí epo fẹ́ jẹyàn láyé àsọ fún wa ń bí àáfàá kan ọmọọba tó ń sọ jáde lẹ́nu owó ń bẹ lóòótọ́ ọlá ń bẹ ojú lásán kọ ìyá tó bí àwọn àwọn bá san kí lẹ ń sọ yìí kọ ọmọọba tọrọ ń jáde lẹ́nu ẹ̀. lérí epo fẹ́ jẹyàn láyé lórí pé ó fẹ́ lówó lórí pé ó fẹ́ lu mọ́tò lórí pé ó fẹ́ máa bọ̀ kí mọ́tò bíi twenty kó ti kọ́kọ́ lọ ná kó n tó máa bọ̀ torí ìyẹn ó sì ń tẹ òfin ọlọ́run ọba mọ́lẹ̀ ẹlòmíì ọmọ bíbí inú ẹ̀ yóò bá sùn lórí pé wọ́n wá gbára lasaro lexalke ɛn taafo ani lasaro lexalke ɛn lam. ọlọ́run yóò yànnà náà kò lè dojúrú lọ́dọ̀ ọ̀tọ̀ lọ́wọ́ bó bá dojúrú máa wọ ẹ̀dá lọ́wọ́ ẹni èṣù táwọn sọ pé ah, àwọn ẹni ọlọ́run dé ẹ máa wulẹ̀ lójú tàwa ni ṣùgbọ́n lọ́dọ̀ ọ̀tọ̀ ọlọ́run kò dojúrú láàbí sọ fún wa wípé ẹni tí ń kó àgé ní mọ́sálásí ó sì lè jẹ́ pé wa wá ń pariwo pé wọ́n lo bẹ̀rù ọlọ́run ọba kóníkálukú òwò kọ̀kọ́ rẹ̀ sọlọ́n láàrin ìwà àtọ́lọ́n má jẹ́ nìkan kó dá sí wá fúnra rẹ fúnra rẹ ní máàkì pé ah, sáàrin mi àtọ́lọ́n sì dà báyìí má jẹ́ kí tàjẹ́ àwọn ènìyàn yẹn ó tàn ọ́ jẹ́ pé ah, ẹni ọlọ́run ẹ̀yin náà nífẹ̀ẹ́ sí ju ní gbogbo lẹ́bẹ̀rù ọlọ́run ju ìtàjẹ́ ènìyàn nìyẹn kó àṣẹ̀sì ara rẹ̀ hasibu anfusakum àtúnhasabu ó gbìdánwò ara rẹ̀ kó tó di pa padà wá gbìdánwò kó wa kẹlímọ́tà ní kọfí fàtà. ثقيلتان في الميزان حبيبتان إلى الرحمن سبحان الله وبحمده pé ẹni tí a mọ̀ pé aburú ní tọ̀dọ̀ rẹ̀ wá sọ́dọ̀ èèyàn tó sì ń ta nǹkan ládùúgbò sí a lè yẹra fún mi ò máa burú yẹn mi ò dẹ̀ máa tó ń ṣẹlẹ̀ ládùúgbò yẹn débi pé màá ní kó má bàrà nǹkan so ó lè jẹ́ pé tó ń pè láburú yẹn kì í ṣaburú bóyá wọ́n ló ṣe nǹkan kan sí tó náà ṣe padà sí ọ so mi ò lè sọ nǹkan lérí ẹ̀ àfi tí n bá mọ details tó tó ń ṣẹlẹ̀ lórí ibẹ̀ yẹn ẹlẹ́ẹ̀kejì òun náà ni ẹni tí ó fẹ́ gba Islam ṣùgbọ́n irun orí rẹ̀ ọ̀gá báyìí ó fi yẹ tiẹ́tí ṣòkòtò ń jábọ́ ń ó ń zak so téèyàn bá kọ́ rí ẹ ah ọbẹ̀ gba Islam ah pẹ̀lú irun olè kọ́kọ́ lọ mú dànù irun yẹn lọ́dọ̀ rẹ̀ dẹ̀ níyẹn tí ó ní kó mú irun yẹn dànù ah yóò lágbára díẹ̀ ìyẹn kọ́ ni àkọ́kọ́ àkọ́kọ́ ni kéèyàn kọ́kọ́ jẹ́ kó gbàgbọ́ yé shahadatain an tashhadu an la ilaha illallah wa anna muhammadu rasulillah lẹ́yìn ìyẹn ìrun ìrun ló kàn. torí pé Ọlọ́run inna tanha anil fahsha'i wal munkar irun téèyàn bá kí bó ṣe yẹ kéèyàn o máa ń gbà bàjẹ́ lọ́wọ́ yẹn ìwọ náà wọ mọ́sálásí orí pé nìkan nínú rẹ rí kò sẹ́ni tí ó sọ fún ọ ìwọ náà ó mọ̀ ah irun yìí má dàbẹ́ ni pé eh. so irun ni ó so bí ó ṣe bánabi ṣe sọ fún nìyẹn talẹ̀ ń tán pè gbé wa lọ sínú so ti àwọn tó sì gbọ́ yorùbá pọ̀ ń jókòó tí wọ́n bá ní òṣó inú òun náà lẹni tí inú rẹ̀ tó sú kí nǹkan ó sókun tí wọ́n bá ní nǹkan òṣónú ẹni tí inú rẹ̀ tó sú tá à mọ majhulul hal àmọ́ ń tá a ṣe tí tí ó dùn mọ́ nú àmọ́ tẹ́yìn ó fi ṣẹ́ gbogbo ìgbà ojú ò lè kòkòkòkò ni àmùgbà tínú rẹ̀ ń dùn àmùgbà tínú ń bí bẹ́ẹ̀ yẹn bá sáwàdà ẹ̀ ẹ̀ wẹ́ pẹ́lẹ́ ẹ̀ bí ó sì máa ṣe náà àwọn èèyàn kan wà báyìí bó o kí ẹ̀ ẹ̀ kújọ́ mẹ́ta ẹ̀ ẹ̀yin làwọn kí akílódé ṣe mú ti dáhìn kí ló fa ọ̀nà kẹsẹ̀ ẹlòmíì máa sọ pé òun ètí kò máa kíyàn pé kásá fòun lẹ kó máa so irú nǹkan yẹn náà ń pè ló sọnù ẹni tó wá sọnù ó súnmọ́ kó máa ṣaburú torí pé alákọ̀ọ́kọ́ in tó bá ti wá sẹ́mi ẹ̀ yóò mọ̀ rí pé is the best kò dẹ̀ ní nírònú àti lè máa fọ̀rọ̀ lọ ẹlòmíì ṣòro àwọn èèyàn báyìí náà máa ń pè lẹ́ni tó ṣonú ojú rẹ̀ ò ní ṣe é rí ẹ̀ ní mọ̀gbà tí ń dunnú ẹ̀ ní mọ̀gbà tí ń bi ẹ̀ ní mọ̀ ń tẹ́ tó lè palẹ̀rìn ẹ̀ ní mọ̀ bẹ́ẹ̀ ti fẹ́ relate pẹ̀lú ẹ̀ èyí sì mọ̀ nǹkan ṣe lọ́dọ̀ ẹ̀ so ó tún lè ní ìtumọ̀ mi ṣùgbọ́n ṣùgbọ́n ìpìlẹ̀ ni pé inú rẹ̀ sókun ó ní òṣónú ẹni tí inú rẹ̀ sú tójò bá sú ìtumọ̀ ẹni pé gbogbo ojú sáàmù yìí kìíní ó dúdú ẹni tí inú rẹ̀ tó sókun só ti yà báyìí nítorí alimọ̀ sọ́bà náà ni wípé àwọn tó tún gbọ́ yorùbá tún pọ̀ ní níjókòó wọn ó tún bá tí yorùbá wa bá ọjọ́ orí tiwa náà omi kíláwa náà tún jẹ àwọn àgbàlagbà wà níjókòó tí yorùbá ti bá mu wọn kọ̀rẹ́ tiwa ṣùgbọ́n lórí píríncípù ilmu lọ́gà usulu lọ́gà linguistics torí pé gbogbo èdè ló ní àwọn nǹkan tó bí lọ́nà kan àbọ̀nàmí tó o bá sì ti jìdò nínú èdè kan automatically mother tongue rẹ ò gbọ́dọ̀ má jìdò mẹ́ so èdè lárúbáwá sì ní ya gbogbo wọn so ìṣèkọ̀kọ̀ tiẹ̀ wọ́n gbé kínní kan ní the principle of etymology nínú linguistics. No lárúbáwá ló ní inú jù tá a bá ti lè rí ti lárúbáwá á apply rẹ̀ nínú gbogbo àwọn èdè míì tó kù so òsónú ẹni tí inú rẹ̀ sú súsú náà dẹ̀ ni pé ojú òun ń sú ojú rẹ̀ ń sókun so ti yọ abáyé torí pé àwọn ìpìlẹ̀ Yorùbá yẹn kọ̀ọ̀kan àwọn Yorùbá fẹ́ mọ̀mọ́ pé ìpìlẹ̀ ó sókun inú rẹ̀ sú òsú inú ló di òsónú hádà wallahu alam ọlọ́run ló ní màjùlọ ẹni tá a rí pé lọ ń kí àwọn ọmọbìnrin tẹ̀sìn yé mọ́lẹ̀ tí ń bá wọn ṣe ṣìnà ṣé ká bẹ́ẹ̀ lọ́n lé lórí kọ́ lọ́n gbé tí ó máa sìn fún wọn ẹnìkan ti sọ́jọ́ kẹ́kẹ́ bẹ́ẹ̀ lọ́n fún kọ́ lọ́n kó mú nǹkan ọmọkùnrin rẹ̀ lọ là á lè sọ bẹ́ẹ̀ àwọn ọmọ tẹ́lẹ̀ tírèènì yẹn ẹ̀ tírèènì wọn ni tẹ́pọ̀ àwọn ọmọ yẹn bá lẹ́kọ̀ọ́ ni kò yẹ kán subject ara wọn fún humility yẹn humiliation sorry débi pé ẹnìkan wà máa bá wọn sùn lẹ́sẹ̀ gànà àjẹ́ pé àwọn ọmọ yẹn gan tẹ́ rò pé ó yé wọn wọ́n ń dìsí fún yín ní ẹ̀sìn òye wọn so iṣẹ́ yín ò tí ì jẹ́ nǹkan kan nìyẹn so ti yé irú ẹni yẹn náà èèyàn máa ń lọ bá kíyèsí pò ń ṣerú àwọn nǹkan báyìí pẹ̀lú àwọn ọmọ báyìí jáwọ́ ń kò dáa tábà rí pé kò jáwọ́ ń á sọ fún àwọn ọmọ yẹn pé ẹ jìnnà sí ẹni yìí kì í ṣe èèyàn dáadáa ẹni burúkú ni pẹ̀lú àwọn wà tí ò dáa tó wà lọ́wọ́ ẹ̀ ṣùgbọ́n àgùdọ̀ ṣépè fún nítorí pọ̀ bá aláyípadà lọ́lọ́run ó lè yí padà lọ́la kó náà padà wá di àfa kó sì dèyàn dáadáa so ti wá síláàmù láṣẹ fún hada wallahu alam bákan náà ọ̀rọ̀ nípa pé àwọn nǹkan tá à ń sọ yìí ó dáa kó máa jáde síta wàláì bẹ́ẹ̀ ṣe sọ yẹn kò sí ẹnì kankan tí ó ta kò níbí ṣùgbọ́n téèyàn bá lọ sórí rédíò ìṣẹ́jú márùn téèyàn bá gbọ́ iye tí wọ́n gbà ẹ̀yà ajá máa ṣe ní ọlọ́mọkúlùmbú báyìí <laughs> bó tilẹ̀ jẹ́ pé kì í ṣe pé kò sówó yẹn ṣùgbọ́n tó bá pàtàkì lẹ́mí èèyàn lèèyàn máa ń náwó sí so mo rò pé n ta gbé inú ọ̀rọ̀ tí àwọn ọmọ ìyá wa sọ náà ni pé àwọn nǹkan yìí wọ́ọ̀tì kó jáde torí pé lómi ń bẹ n ta bá gbọ́ náà ló ń di tá mi n tó mi yẹn ń di sẹ́mi n tó bá dẹ̀ di sẹ́mi ni ó di tá mi ìwà èèyàn àti sí èèyàn àti reaction èèyàn lérí gbogbo nǹkan tó bá gbé gbọ̀kúgbọ̀ náà ni bí òun náà ṣe mọ wà nìyẹn nínú gbogbo rédíò ẹ kan ọkùsọ kan ẹjọ ṣé téèyàn bá so sáwẹ bàjẹ àwẹ bàjẹ téèyàn bá ti so nítòfilé mú sójà lè wà lá ìṣó náà jáwẹ ẹ tá a bá gbàwẹ sá lè wẹ à èèyàn lè wẹ àìwẹ ló ń jáwẹ ṣàǹpẹ́ ni tó ń gbọ̀n yẹn nínú oko tí ò sì níbòmí tí ó ti ti béèrè ìyẹn náà ló náà ṣe kí ni o ni ó di màwọ́ so lọ́wọ́lọ́wọ́ ń sìn tẹ̀fsíìrì tá à ń ṣe yìí life ó ń lọ sí online lórí internet eh, dawanigeria.com ti last year mbẹ́mbẹ́ so àwọn èèyàn ń pè wá láti UK láti America láti ọ̀pọ̀lọpọ̀ bí lórí pétọ́ agbọ́dẹ̀bísí rìtẹ̀ ni o kódà ẹlòmíín béèrè question pé òun ṣẹ̀ṣẹ̀ gbọ́ tán sìn pẹ̀lú àwọn fámìlì òun àwọn ṣẹ̀ gbọ́ tè ní ìtàn àwọn wá ní béèrè so látara àwọn ìgbìyànjú kọ̀ọ̀kan náà nìyẹn àwọn kan náà ni wọ́n ń ṣe ìnáwó yẹn kọ́lọ́n kó bá a san wọ́n ní ẹ̀san dáadáa ṣùgbọ́n èyí tẹ́ yìí náà àwùjọ béèrè fún public lecture tefsir kò sí láìfí ń bẹ̀ ó dáa púpọ̀ kọ́lọ́n bá kọ́ láti obìnrin kó ràn wá lọ́wọ́ ṣùgbọ́n ẹnìkan èyí jẹ́ àwádé internet gbogbo ẹnu mo fi ń sọ ọ̀rọ̀ àwọn mùsùlùmí kọjá ká máa sọ pé ìwọ ni lágbájá ìwọ lọ̀tọ̀ ìwọ wà ń bì a ní láti come together pàápàá jùlọ àwa tó ṣe pé ìta ń sọ òyàtọ̀ we are saying the same thing bẹ́ẹ̀ síbẹ̀síbẹ̀ àtúnra wa lọ́tọ̀ọ̀tọ̀ maybe because of society to belong sí àbí because of eh, kíní kan àwọn báyìí lágbájá ń bá rìn ìyẹn ló ń kó bá wa òdodo ń bẹ lẹ́nu wa táwọn èèyàn dẹ̀ fẹ́ gbọ́ ṣùgbọ́n pàtó ayé pé lára sáwọn alágbájá ló ń ṣe nǹkan ẹ̀mí ò ní lọ bẹ́ẹ̀ sáwọn tàmẹ̀dọ̀ ló ń ṣe nǹkan ah, ẹ̀mí ò ní lọ kò í ṣe society tèmi ta ló ń society ṣe ṣé n tó Islam òun là kọ́kọ́ ntọ́lọ̀ ń bùkátà lára gbogbo wa nìyẹn society tó ń wà yẹn ó ń ràn wá lọ́wọ́ láti lè propagate ẹ̀sìn láti pe àwọn èèyàn sídìí ẹ̀sìn àti láti lè máa rí ẹni tó jọba máa bọ̀ ń bí ó máa gbọ́ ọ̀rọ̀ ọlọ́run bí ó tán iṣẹ́ rẹ̀ nìyẹn means ni kì í ṣòun gangan ni gáyà ṣùgbọ́n lẹ́yìn àti wá sọ ọ́ di gáyà débi pé ọmọ ìyá mi ó kàn máa kórìíra ọmọ ìyá rẹ̀ torí pé society member àbí tó belong sí wọ́n yàtọ̀ síra wọn bóun iṣẹ́ yẹn ti fẹ́ ṣe so ẹlòmíì ó mú advice ìmọ̀ràn suggestion tó dáa wá nítorí pé kì í sara wọn wọn ò ní gbà wọn ọdún ọ̀rọ̀ yẹn dáa bẹ̀t kì í ṣe irú ẹnu ẹni yẹn ló ti yẹ ká gbọ́ àsìkò tá a wà ń sìn ó bùkátà we work together àwọn tá à ń sọ kódà bí wèrè gbọ́ yóò mọ̀ pé fact ni tá à ń sọ ṣùgbọ́n kó bá a ṣe fẹ́ ṣiṣẹ́ collectively àfo contribute societies náà ó ṣiṣẹ́ lórí láti lè mọ create avenue fáwọn èèyàn láti mọ gbọ́rọ̀ ọlọ́run àwọn society kan wọ́n fẹ́ ṣe program public lecture kan ládùúgbò yìí ó wà á mùsùlùmí ẹja gbìyànjú ká wá bẹ̀ bí gbogbo mùsùlùmí ò lè wá tán ọ̀pọ̀lọpọ̀ gbogbo ẹni tó bá gbọ́ mọ́sálásí tèmi èmi sọ pé tọ̀ program kan báyìí yóò wáyé ní báyìí o inshàlá ẹ jẹ́ ká lọ bẹ̀ o nínú mọ́sálásí mi bá ti ń kírun bí gbogbo èèyàn ọ̀bá ó kéré jù èèyàn méjì ó lọ ṣùgbọ́n wọ́n sọ fún mi mo ní ẹ̀mí ò yàgé ntàlá ìmọ̀tán fi ń ṣera wọn ẹni tó bá sì ti nímọ̀ ti tayọ gbogbo yẹn because níta gbé lọ́wọ́ kọjá àwọn nǹkan yẹn a gbọ́dọ̀ gbìyànjú kó jẹ́ wípé báwo ni mẹ́sẹ̀gì yìí bó o ní o mẹ́sẹ̀gì tó yanjú ni o àwọn míì náà ń pé sọkúsọ náà ń sọ o náà ń para àwọn ló ń súnà náà sọ pé sọkúsọ ni wọ́n ń sọ o òdodo yìí tó wà níbàámu Kùránì àti súnà yìí ẹnu ẹni tó rí o bá ti jáde ẹ jẹ́ ká celebrate yẹ ká gbé káàkiri ká pé wọn yẹn síbẹ̀ káwọn èèyàn ó ṣàǹfààní bẹ̀ ẹ wọlé ní tá a lọ ṣe program ní muslim hospital ẹ gbogbo àwọn èèyàn ṣe wá ẹ wo àǹfààní tọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn rí bẹ̀ láì ní sọ pé ìwọ nìkan lẹnìkan ìwọ nìkan àǹfààní ẹ wá wo ládàá tí àwọn tọ́lọ̀ ń bá lò ní sábàbí láti gbé jòkó yẹn kalẹ̀ ẹ wo ládàá tí wọ́n rí ẹlòmíín kan bẹ tó ẹ pọ kan ọ̀rẹ́ change life ẹni ẹni yẹ so pẹ̀lú tẹ́ ẹ sọ yẹn a ní láti máa ṣe collectively program bẹ́ẹ̀ wà mí báyìí everybody wà náà sẹ̀ níbi tí wọ́n bá wà kódà àgbà mí bẹ́ẹ̀ yẹn a máa stop program kan pé ah, ẹja stop eléyìí torí eléyìí àjú báyìí náà lọ nílùú Àkúrẹ́ mélòó gbogbo wa a máa pọnra wa sí yẹlẹyẹlẹ so kọ́lọ́n kọ́ wọlé àtúbẹ̀rẹ̀ kó dúró ti wà kọ́lọ́n kó sìnrà wà lọ́wọ́ sọdọ́sọ̀ tẹ mú alhamdulilayi a ti ń ṣiṣẹ́ tọ̀ bẹ̀síbẹ̀síbẹ̀ náà èèyàn ò lè mọ nǹkan tán àwọn gbogbo àwọn nǹkan yẹn náà yóò tún jẹ́ àwọn kan tí a máa ṣiṣẹ́ tọkọlọ́n kó kun gbogbo alọ́kọ́ ràn wá lọ́wọ́. bákan náà nípa ẹni tó ọ̀rọ̀ genotype ọkọ jẹ́ as ìyàwó jẹ́ as àwọn onímọ̀ ìṣègùn wọ́n ní possibility probability pé wọ́n ó bí ss ó wà àkọ́kọ́ nu sẹ̀ríà gẹ́gẹ́ bá ẹ ṣàlàyé ẹ̀ ọ fẹ́ bàbá ìyàwó wa sọ pé ẹ lọ yẹ̀jẹ̀ o ìwọ wá ní èmi wo bìlífù lórí à ń yẹ̀jẹ̀ wò bàbá ìyàwó ni pé tó o bá ti yẹ̀jẹ̀ àwọn ò lè fún ọ lọ́mọ wáyàwó tiẹ̀ síbòmí gbà náà tán bá yọ pé àwọn wọ́n dìmáàdì fún pé dandan láwọn fẹ́ kọ́ yẹ̀jẹ̀ wò kò sí láì fi ń bẹ̀ lọ ṣẹ́ẹ̀kì blọ́ọ̀dì ẹ̀ kí àwọn náà ṣẹ́ẹ̀kì blọ́ọ̀dì ẹ̀ tó bá kí asas tí bàbá yàrá bá ní pé mm, mm, mm, àwọn ti ní bad experience nínú family àwọn lórí irú nǹkan bẹ́ẹ̀ àwọn ò lè fún ọlọ́mọ kò mújà lọ́wọ́ ọlọ́run ò kádàrá pé ẹ fẹ́ra yín nìyẹn kí tá a fi sọ̀rọ̀ yẹn tó o bá lọ sọ wípé ẹ kò sí jọ́bẹ̀ àfẹ́ra wa lágídí tí ì ṣe pé bóyá ímọ́nì ló ṣáájú ó kàn lo ímọ́nì gànàgànà ló fi ṣe nǹkan yẹn tọ́lọ́run bá lọ kádàrá tẹ lọ́wọ́ lọ pss ímọ́nì yóò fẹ́ yọ̀rọ̀ ìyàwó náà kọ́ sọ pé dẹ̀ sọ sẹ́yìn pé ímọ́nì yìí ò ní ṣe bó ti wulẹ̀ ọmọ àmọ́ abẹ́fẹ́ra afẹ́yẹ jẹ̀wò já lọ sí istikhara inshàlá kò sí wàhálà kankan so àwọn ìyá wa jọ̀hún ibú náà ti yẹ ti hàn wò gbogbo wa tán sì bí kalẹ̀ kò sẹ́sẹ̀ sí kankan ní gbogbo wa tó bá ti di pa ntọpinpin tọpinpin náà ni ni wàhálà máa ń ṣẹlẹ̀ mo ti sọ àkọ́kọ́ abala àkọ́kọ́ o abala ẹlẹ́ẹ̀kejì ni gbèjà lọ sí sèkara tábà sí sèkara tó rí ọba ní sínbẹ̀ ọlọ́run ó túká nítorí pé ìmọ̀ sá fún àdánwò kan ìyẹn ọ̀sán bọ́ká àdánwò mi ìmọ̀ ṣẹlẹ̀ ọmọ tá a bí tó ya dìdìrín ọmọ maladjusted child ti ń datọ́ lẹ́nu ẹ̀jẹ̀ wo ló papọ̀ tó bí yẹn ee ee ee gan bí dìdìrín ọmọ kọ́lọ̀ kó sọ wa ń bẹ̀ tí ó datọ́ lẹ́nu tọ́lọ̀ bá fẹ́ fi yẹn da ọ lẹ́nu ẹ̀ẹ́n ọ̀sá fún as àbí ó yà lọ fẹ́ ee àkọ́bí tó ọ̀kọ́ bí odidi ọdún márùn-ún kò lè dìde ńlẹ̀ so ló fi jẹ́ pé àdúà òun ló ṣe pàtàkì jù àdúà bó ṣe rí yẹn kankan lè má sọ ma àsìkò tó ọmọ yẹn ń wù ọ báyìí ó kàn lè máa sáré bọ̀ ọjọ́ kan kó fẹsẹ̀ yọ kó fi pàkọ́ lulẹ̀ ọmọ yẹn ó lu sí gbogbo mẹ́mórì àpáwátá kò ní máa ti ń ṣe má ṣé blood kan ló bí yẹn so ló fi jẹ́ pé gbogbo dìjọ́ tá a bá ti àdúà ni kò ṣáájú èèyàn wà lè jẹ́ AAS kíyàwó jẹ́ AAS kó ṣe wípé AAS AAS lẹ́ẹ̀mọ́ abilọ̀ ẹ̀ ní PSS kò sí ní tó ṣòro fọlọ́ mbẹ́ so ẹni tó bá ti lè gbé kíní yẹn sẹ́mi tíyàwó ẹ̀ bá ti lóyún tó yẹ pé AAS làwọn méjèèjì ọkàn rẹ̀ ò ní balẹ̀ kódà àwọn míì mọ̀ pé ah, àbí ká lọ yẹ̀ wò àbí ká terminate oyún yẹn àbí ká yí kíní kankan ẹni tó bá fẹ́ lóyún lọ sí istikhara máa ṣe ohun tó fẹ́ ṣe lọ tí nǹkan tó bá wá jọ bẹ́ẹ̀ bá ṣẹlẹ̀ ó ti build yìí mọ̀ nìyẹn o ti gbà yìí pé bọ́lọ̀ wọn ọba dán mi wò níbi kan yọ dán mi wò ń bọ̀ mí náà so ss tó wáyé náà àdánwò náà ni bí ọba sì dán yàn wò ń bì kan yọ dán wò ń bọ̀ mí náà ṣùgbọ́n tí ọba prepare mind fún nǹkan yẹn tẹ́lẹ̀ tẹ́ pé imani òkè wù látara i love you i love you lọ́wọ́ àti bíyẹn kí dáhùn ọ̀sà fẹ́ra wọn tó bá ṣẹlẹ̀ wọn ò ní lè withstand ẹ̀ o so ó bẹ́tà tó bá ti rí wípé ẹ̀mí àwọn pẹ́rẹ́ǹtì obìnrin yẹn fà sí ẹ̀mí obìnrin yẹn náà dẹ̀ fà sí tẹ́ bá lọ yẹ̀ wò kí as e as e ẹ̀ mọ́ fẹ́ra yẹn o so advice tí mo lè mú wá lórí ọ̀rọ̀ yẹn nìyẹn méjèèjì náà ni ó sì ní rúùmù nínú ìsìláàmù ẹni tó bá torí pé torí pé ó jẹ́ ẹ̀sìn òun òfin obìnrin kan a lè sọ pé kèfèrí ni òun ló mọ nǹkan tó rí tí ó fi sọ bẹ́ẹ̀ ẹni tí ó bá sì wádìí nǹkan kan ṣàlẹ̀ ìjà máa bá lọ bẹ́ẹ̀ wọ́n ti ṣe sàkárà lọ́pọ̀lọpọ̀ gbàdẹ̀ nírú àwọn yẹn kí nǹkan kan kì í ṣẹlẹ̀ pẹ̀lú ọ̀pọ̀lọpọ̀ nǹkan tá a ti rí èso kọ́lọ́hún ọ̀la tó rẹ̀ kí kọ́sọ́ ẹ jẹ́ àwọn ìyá wa tó ṣáájú níbo náà ti kíná yẹ̀wò àwa tún àtúnṣọ́ọ̀gù dá wọn máa ń singlọ̀ àbá àṣírọ́ọ̀gì so kọ́lọ́hún ọ̀la tó rẹ̀ kó ṣàánú wa kọ́lọ́hún dó tiwa then láti lọ jẹ́ best man ọ̀rẹ́ rẹ̀ kèfèrí là kò lẹ́tọ̀ọ́ o torí pé yóò yóò ìṣintó kókó lọ́mọ jẹ́ best man ọ̀rẹ́ rẹ̀ tó jẹ́ kèfèrí nígbà tó fẹ́ ṣe wedding yóò mú ọ sọ̀pọ̀lọpọ̀ àwọn kankan tó takò ẹsịn rẹ àkọ́kọ́ nú ẹ̀ ìwọ náà fẹ́ wọra aṣọ tó wọ̀ ẹlẹ́ẹ̀kejì tán bá lọ ní náà lọ jókòó eh, yẹn ò dé yẹn mi lágbájá kì í ṣe mùsùlùmí ó èmi ló fi gbogbo báwọn àlejò tó bá wá ṣe máa jẹun èmi ni mò ń bá ṣe kárí gbogbo báwọn àlejò ó ṣe jẹun kò sí tó ṣùgbọ́n wàá dé lẹ́bù pé àjọ lọ sórí pàdé lẹ́nu chọ́ọ̀chì wọ́n ń fọ́n eérú lé ọ lórí láti ṣe kíní kalẹ̀ wàá rí pé ọ̀rẹ́ náà ìyẹn ò lẹ́tọ̀ọ́ sọkọlọ́n kò ṣàánú wa èyàn wọnú mọ́sálásí wọ́n ti ń kí tàràwì wọ́n wá ń ka kùnúùtù lọ́wọ́ kùnúùtù lèyàn wá bá téèyàn bá wọn ṣe ṣé tán bá ti parí èyàn ó èyàn ó kírun èyàn ó tún dànù yẹn padà ní àbẹ èyàn ó dànù yẹn padà ní. èyàn ó dànù yẹn èyí ó kírun yẹn padà ni o torí pé kùnúùtù odò kùnúùtù tó ṣe kò tó ìrun rárá kódà rákà kan péré náà ni tó bá lọ jẹ́ pé ẹni tó ti dìde tó yẹ pé gbàtàn dìde ní rúkú náà ni a jẹ́ pé ọba gan tó ti yé so yóò lè ti tó lè ṣe ni pé kọ́mọ́dà bẹ́ẹ̀ ni kò kíyàn kan o lè padà kí méjì kí wọn náà sálámà so ti yọ àbáyé torí pé gbà mí bẹ téèyàn bá wọ mọ́sálásí tán bá kí tàràwì bẹ́ẹ̀ àwọn ti kí bíi mẹ́rin ṣáájú tán bá sálámà tán tó bá wíṣìpọ̀ ṣe mọ̀ pé mẹ́rin nígbà tó ti kí mẹ́rin èyí tó kù sálámà bá gbọ́n sálámà ìwọ náà ti parí náà nìyẹn wọ́n bá wù ọ́ torí pé mọ́sánà mọ́sánà méjì méjì náà ni so tó bá rí pé ara rẹ o ó rẹ̀ ọ́ èyí tọ́lọ̀ ni ọba ń bẹ̀rù náà gbọ́n sálámà tó bá sì rí pé ara rẹ gbé pápá o lè dìde kó o kí àwọn èyí tí o bá yẹn ń bẹ̀ àwọn jàmá ń sọ fún ìmáàmù pé ìmáàmù ẹ dákun máa ṣe wá pẹ̀lẹ́pẹ̀lẹ́ o àwọn sóra ó pọ̀ o jàmá ní right láti sọ bẹ́ẹ̀ ọ̀kan náà àwọn sàbí ó kírun fáwọn èèyàn jọ kan bàtọ́ wá kírun yẹn ó wá kírun yẹn ó fa súra ó gùn gan sàbí kankan kó lẹ́yìn òun kàlọ́ jókòó ní ọlọ́dá tiẹ̀ kí oníkó ah ọ̀fẹ́ pààyàn ni òun kàlọ́ dá tiẹ̀ kí ó ah, kàlọ́ bó ṣe jáde ó kàlọ́ bá ànábì ni ìwé ànábì ah, èwo ni ẹni tẹ́ni ó kírun fún wa ah, ó jí ànábì ni ẹ lọ pè wá mu'adh ni ló kírun yẹn ànábì ni àtúrídò àǹtakùn náà fatanan àti òfẹ́ jóni fìtínà ni. lẹ́yìn rẹ̀ àwọn ọ̀lẹ́ wà ń bẹ àwọn arúgbó wà ń bẹ tí wọ́n kírun ó ṣe ka wọn súrà kékèké ló fi jẹ́ pé iye tí mọ̀mú bá fẹ́ kà yóò consider àwọn tó wà lẹ́yìn ṣùgbọ́n lẹ́pẹ́ àwọn ọ̀dọ́ àwọn ọ̀dọ́ mi gan mọ̀ pé ẹ̀jọ̀ ah, ẹ mọ̀ fi wá náà náà ẹgbẹ́ wa lọ́nu bá kọ́ra ẹgbẹ́ wa lọ́nu bá kọ́ra torí pé àwọn gan fẹ́ gbọ́ jẹ̀mọ́ ẹ̀kọ́ sì wa ni bá jẹ́ ẹni tó wà kódà kéèyàn járúgbó bá ń kírun lẹ́ni abdulrahman sudais kọ́lọ́wọ́n ọba kọ́ba lọ́rọ̀ ẹ̀mí rẹ̀ ẹni tí bá máa ń lọ múra àwọn ìjọba saudi gan wọn èyí jẹ́ ó kírun ní gbogbo ìgbà torí pé àwọn ìjọba lọ sí múra táwọn ẹ̀bá ti gbọ́ pé sudais ni ó kírun lẹ́nìí gbogbo ẹni tó ti decide pé mọ́sálásí hòtẹ́ẹ̀lì tó ń dé sí lòun ti kírun ẹ̀rì báwọn yóò ṣe máa rọ́ọ̀ṣì wọnú haram everybody tá a gbọ́ pé sudais ni ló ń kírun torí pé bí ó ṣe máa kàá bàbá tó ti darúgbó gan ti ń tẹ̀ kọ̀ọ̀kọ̀ báyìí ó dìde tó náà dúró ṣé wọ́n lọ́wọ́ aṣọ pé ó jókòó bí ìgbà tó yẹ pé yẹn ti wà ní àlìjẹ náà ló ṣe máa fíìl bó bá ń ka Kùránì nìyẹn so olórí jẹ́ pé wọn èè wá lò ìjọba Saudi náà àwọn náà wọn èè lò lójoojúmọ́ tó bá kí mọ́gìrìbì òǹkọ́ ni ó kì í ṣáì tó bá lè wá tó bá ti lè kí ìṣáì òǹkọ́ ni ó kì í sọgbà mi ò dídí bí ọbẹ̀ ta ó lè má wà ẹ̀ẹ̀kan tí ó bá wá báyìí tó bá ti dákọ̀ àyẹ̀kọ́ àṣùdẹ́sì nù ikọ̀ ṣùdẹ́sì ò ń dákọ̀ rẹ̀ <laughs> so tí ìmáàmù bá jẹ́ ìmáàmù tó mọ kuraani kà dáadáa kì í súyàn pàápàá jọ tẹ́pẹ́ yẹn tẹ́ tún wà ń bẹ̀ náà yìí náà máa ń ka kuraani inú yìí ó máa dùn tó bá ti ń kà bí kó má dákẹ́ ni ṣùgbọ́n àwọn tó wà kọ́mọ́ àdìpé ló lé wọn ní ní mọ́ṣáláṣí so wọ́n lẹ́tọ́ àti sọ pé imam akínní yìí ń gùn pọ̀ o ẹ bá wa ṣe ń fúfú yẹ o so ẹ̀tọ́ right wọn ni láti sọ bẹ́ẹ̀ so bẹ́ẹ̀ tí gbogbo nǹkan náà wọ́n tún wọ́n sì kọ́má ṣe gbẹ́mẹ̀ pé kúlẹ̀ wọ́n Allahu Allahu akbar Allahu samadu Allahu akbar ah ẹ̀yin ò ti ra ẹ̀yin ò ti kéré jù <laughs> táwọn míì bá kí asámú gbogbo asámú àti wútìrí àti gbogbo ẹ̀ five minutes ni. so ko kó so hada wallahu a'lam ó jẹ́ wa gèfè a ti sọrọ lérí ẹ̀ tí èèyàn bá rí pé òun wà ní pòsí ààyè pé òun ò rí ní tóun ti yé kò sí ní tó burú le ó lè jẹ sùmọ́tò bá rí wípé tawaru'an ó o ju kó máa jẹ irú nǹkan báyẹn lọ o bá gbà ó sọ fẹ́ nìyẹn pé ò téèyàn ó sọ fún nìyẹn ṣùgbọ́n téèyàn bá rí pé téèyàn bá ní kéèyàn sọ fún báyìí ó lè mú ìjà lọ́wọ́ èèyàn lè gbà téèyàn bá gbà èèyàn ó fi tọrẹ irú ẹni tó ẹwọ yẹn wà lẹ́nu iṣẹ́ ń sin ọ̀gá èèyàn kì í ṣe mùsùlùmí ní gbogbo december kò ní ṣe nígbà léyà ṣùgbọ́n ní december yóò kún rẹ́ẹ̀tì gbogbo ẹ̀yin staff wọ́n á fẹ́ fún ọ ní ah, ah, ah, ẹ̀tọ́ rẹ ni nínú àwọn benefit tó rí ní ẹnu iṣẹ́ ni ìwọ gba ẹ̀tọ́ rẹ ni kì í ṣe òun lọ́mọ tí ń ṣe tọ́ ọ bá wá fìlì wípé ọ̀fẹ́ jẹ́ o lè fi tọrẹ ṣùgbọ́n o ní right àti gbà so ti yé báyìí nítorí àwọn bẹ́ẹ̀ àwọn bónọ́ọ̀sì tó wà ní ẹnu iṣẹ́ tó ń ṣe nìyẹn torí pé òun náà ń lò ọ́ so ti yé wa báyìí ó kàn máa ma fix yẹ sásìkò yẹn ni so hada wallahu alam bákan náà cloning níta ń pè ní cloning ọ̀rọ̀ ara àwọn contemporary issues ni cloning ní ìtumọ̀ tó pọ̀ lápèjúwe ńsìn ẹnìkan tí etí rẹ̀ gé ìmọ̀ ayé nípa ìmọ̀ ṣègùn ó ti develop débi wípé wọ́n lè clone etí wọn kan pa àwọn cells kan kan papọ̀ tí ó sì fọ́ọ̀mù etí clone nìyẹn tí wọ́n bá ṣe ìyẹn kò sí nǹkan tó burú bẹ́ẹ̀ nu sẹ̀ríà islam torípọ́láyà anabi sallallahu alayhi wa sallam ọ̀kan náà àwọn sàábé lójú ogun nígbà tó gun lé wọ́n bá fi dà bẹ́ nímú igi mú wọn rẹ̀ bọ́lẹ̀ anabi ní kí wọ́n lọ bá wá ṣé gold ni àbí silver silver pé kí wọ́n bá fi mọ ṣe imú mi bíi plastic surgery kí wọ́n bá fi ṣe imú mi làwọn afáàfin sọ wípé ìyàjúzù ìzálàtúláìbì jàwázù ìzálàtúláìbì tálẹ́bù kan bá wà lára èèyàn kò sí ní tó burú èèyàn lè lọ ṣe àwọn kankan lápèjúwe nísìn ẹnìkan ń bẹ normally àti mọ bẹ́ẹ̀ nu gbogbo èèyàn ṣe ń rí ẹnu tiẹ̀ wá wọ báyìí tó bá mọ ọ̀nà kan táfi lè bá a ṣe tẹnu yìí ó fi wà dáadáa Islam ò takò ẹnìkan ń bẹ kò ní ọwọ́ ọwọ́ rẹ̀ ibi tí ọmọ níka lọ wà nìyí bẹ́ńbẹ́ńbì ẹ rí i pé kò bá ti gbogbo àwa yòókù mu wọ́n lè bá a ṣe plastic surgery kàn bá a ṣe ọwọ́ míì kàn bá a ṣe ìyẹn ọ̀sọ́ pé ó yí ẹ̀dọ̀ ọlọ́run padà ìgbàláyé wà fún yẹn so náà fi àjàsà àwọn clonies kan pé tí bá clone ẹ̀ ṣùgbọ́n àwọn ìkan wà tó ṣe pé Islam ò gbà wọlé bíi ká fẹ́ clone ẹ̀dá wọ́n bẹ̀rẹ̀ níbi àgùntàn. Eh, wọ́n fẹ́ clone ẹ̀ ẹ̀jẹ̀ àgbà àwọn cells kan ẹ̀jẹ̀ àgbà papọ̀ kakojọ àwọn èèbó wọ́n da wọn láàmú gan o ká gbà papọ̀ gbogbo nǹkan tí máa ń ṣẹlẹ̀ nínú yẹn náà káwa náà gbé lọ́dún laboratory ká mọ mọ́nítọ̀ ẹ̀ kí wọ́n design tube kan gẹ́gẹ́ bí inú ṣebí àtọ̀ ọkùnrin obìnrin ló ń pàdé tó fi oyún fi ń dé ẹ jẹ́ káwọn kó sínú ògò káwọn ó develop ẹ̀ so láti ilẹ̀ wọ́n láwọn ti rí àgùntàn ṣe ṣùgbọ́n àgùntàn náà nígbà tí mo wò ó kò jẹ́ òríjínà àgùntàn gidi òun wo bìnàbìnà báyìí ni wọ́n dẹ̀ tún ní lẹ́mìí pé àwọn fẹ́ ṣe tèèyàn náà bìkọ́ mi rò kó wọ́n ti rí yẹn ṣe aláwọn fẹ́ kúló nìyẹn kí làwọn afa wa sọ lérí ẹ̀ àwọn afa ni láyà jù kò lẹ́tọ̀ èèwọ̀ ni kò lẹ́tọ̀ èèyàn ò gbọdọ̀ bá a débẹ̀ yẹn gbogbo ohun tí wọ́n ń ṣe àkọ́kọ́ náà ẹ̀ ṣe tuntun àwọn tọ́lọ̀ ń fi kalẹ̀ náà lẹ̀ ń kó jọ ẹ̀ mọ́ rò pé náà dẹ́ àkọ́kọ́ nìyẹn dẹ́n ẹlẹ́ẹ̀kejì kí nìyẹn ò lẹ́tọ̀ nítorí fìtínà tí ó dibẹ̀ jáde fìtínà tó pọ̀ ni ó dibẹ̀ jáde àwọn tẹ́ ẹ̀ mọ produce àwọn tí ò ní ní bàbá tí ò ní ní yàrá ìdájọ́ wo la fẹ́ mọ fún wọn nínú Islam bóyá àtọ̀ ara Uganda kan ò ní wọ́n gbà wọ́n sì gba àtọ̀ obìnrin kan tó ń jọ ọmọ UK tí obìnrin Uganda UK kò tiẹ̀ mẹ́ ara wọ́n ń pe kinní kan ní spam bank Banki bank náà ni báǹkì yẹn wọ́n lọ mọ dẹ́pọ́sìtì spam síbẹ̀ ni ni pé òun fẹ́ fi spam ọ̀pọ̀ lára òun fẹ́ jo díẹ̀ síbi láti pé yẹn ń jo ọ́ìlì <laughs> òun fẹ́ jo díẹ̀ bẹ́ẹ̀ torí àwọn tó bá fẹ́ nídìí ẹ̀ òun ti lọ́ntì ẹ̀ ìyẹn lẹ́yìn àlọ́ tún mútu obìnrin kan tá a ní bàbá ọmọ òun so yóò dá confusion lẹ̀ ṣẹ̀ríà Islam fààyè nǹkan yẹn lẹ̀ ẹlòmíì wa máa ń bẹ tó pé klónì kọ́ ni kéèyàn sọ pé bí mo ṣe wà yìí mo fẹ́ kí n rí bí obìnrin àwọn kan ń ṣe bẹ́ẹ̀ wọn ò lọ bá wọn ṣe mú wọn bí mo obìnrin wọn ó design ara wọn àwọn hormones kan ó wà tí wọn ó ṣe sára wọn tí wọn máa ṣe bí obìnrin kódà tó mú gan fẹ́ yọ tí wọn ó ṣe irú àwọn nǹkan yẹn náà ẹ̀ṣẹ̀ ńlá ni torí pàánà ibi ti làánà gbogbo àwọn tó bá ń ṣe bẹ́ẹ̀ sótì wà báyìí kọ́lọ̀ ń kí kó ṣàánú wa wallahu alam ṣé bèrè ti parí naam ọmọ ilé bẹ́ẹ̀ ni ẹ̀rí wà tánàbí sallallahu alaihi wasallam pé tá a bá ti rí ọmọ ilé ká pa ládàá wà ń bẹ̀ kò sí ládàá mi lè sọ ṣùgbọ́n àdìsí wà lórí pé tá bá rí ọmọ ilé nínú àwọn nǹkan tí ká máa pa kọ́sìkò àwọn nǹkan kan tánàbí bá ti ní ká yẹn ká mọ̀ pé kò sáǹfààní ń bẹ̀ ó lè kó nira bá wa ó lè kó nira bá wa ó dẹ̀ máa ń jẹ́ irin iṣẹ́ tẹ bá rẹ nìkan tó bá ní pírọ́blẹ́mù àlìjànú tó bá wà nílé tó bá ti rọ́ ọmọ ara rẹ̀ oníbalẹ̀ mọ́ because àwọn àlìjànú lè penetrate sínú ọmọlé yẹn ẹ̀yin ó sùn kíni ọmọlé yẹn lè mọ ọ̀ràn jùmọ̀ so ànábì àwọn nǹkan kan mí bẹ tí ò yá wa pé tẹ bá ti rọ́ ọmọlé nulẹ̀ pa ṣùgbọ́n ṣe ládàá wà ń bẹ̀ mi ò lè sọ nǹkan kan lọ́wọ́lọ́wọ́ ń sìn so wà ń bẹ̀ àbí ò sìn bẹ́ẹ̀. هذا والله أعلم àwọn ò gbalada àwọn tí ó pè ọbọlọ náà ló sọ pé kán kí nínú ilé bóbìnrin bá sì fẹ́ kí irun mọ́sálásí ẹnu ẹnìkan ò gbà láti sọ pé kó má wàá kí o anabini la tamna ima masajidala ẹnikẹ́ni ò gbúdọ̀ kọ̀ fáwọn obìnrin tán bá láwọn fẹ́ kírun mọ́sálásí ẹ gbúdọ̀ ní ká má kírun mọ́sálásí o àwọn akọ mọ́sálásí ẹni pé àkùsáyé obìnrin bẹ́ẹ̀ láyé ànábì àwọn obìnrin wá ń kírun mọ́sálásí ànábì sallallahu alaihi kódà àgbà yẹn kò sí demarcation gan àwọn ọkùnrin wà ń sáfù wájú àwọn obìnrin wà ní lànà bí fi sọ wípé khairu sufufi rijal awwaluha wa khairu sufufi rijal nisai akhiruha nítorí pé kò sí demarcation táwọn obìnrin bá ti ń bọ́ sí súnmọ́ tẹ́kùn ni wọ́n bá ti ń to sáfù wọn láti wájú possibility kan máa forí kàn di ọkùnrin ó wà ń bẹ̀ lànà bí sọ pé ẹ̀yin obìnrin ẹ lọ bẹ̀rẹ̀ sáfù yín ní parí kẹ́ máa tó lọ báyìí bẹ́ẹ̀ tí bó ṣe wá rí yẹn ìyẹn ni sunna bẹ́ẹ̀ demarcation bá wà nù mọ́sálásí tó yẹ pé kò sí ní tá a lè fi máa forí kan ọkùnrin wọ́n lè tó sá fún wọn yẹn bó bá ṣe rọ̀ wọ́n lọ́rùn so ti ye bẹ̀tí tí anabi sọ ńgbà náà ńgbà yẹn kò sí demarcation ní mọ́sálásí ànàlásálà pé ẹ lọ bẹ̀rẹ̀ tí yín látẹ̀yìn kọ́ máa di wípé torí pọ́kùnrin míì sì ń bẹ nígbà náà pé bọ́ bá gbogbo aṣọ lè sí sókè tó ti ya àwọn hikmọ̀ tí ó wà ń bẹ nìyẹn so tán bá kírun nínú ilé ládàá àwọn pé wọn bá wọn mọ́sálásí náà kò sí aburú àyàfi téèyàn bá mọ̀ pé ìgbà tí ìyàwó rẹ̀ di pé ó ń lọ mọ́sálásí lóde pé kọ́mọ láàlì rẹ̀ tán bá ti kírun tán àwọn ìjókòó àwọn ohun àtàwọn obìnrin kan wọ́n jọjọ́ ń kọ ní kọ̀kúkọ̀ ìyàlágbájá ọ̀ lọ mọ́sálásí mọ́ máa kírun ẹ̀ nínú ilé tẹ́ pé fitna àbẹ́yẹn rí wípé ó di pé ń lọ mọ́sálásí nígbà nọ́mbà ọkùnrin òun àtọkùnrin kan ń pera wọn ah máa kírun rẹ̀ nínú ilé tí fitna bàbá tí ò bá sí fitna a lè kọ̀ fáwọn obìnrin kí wọ́n má kírun ní inú mọ́sálásí ó wá kí inú ilé o ó kí mọ́sálásí o ládàá rẹ̀ ṣe kí ni o ó pé wallahu alam.